وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرجو فوالله با أترى لكم الله با أترى جنجة الله با فواسواجو Ànábì sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run bá àtúrí àjẹjẹta ọlọ́run bá àti àlàáfíà ọlọ́run bá kọmọ bá Ànábì sallallahu alayhi wa sallam àti àwọn aráyà Ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà Ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam olùyọnu sí ìlànà nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè kìyàmà adúpẹ́ fún ọlọ́run ba lórí oore islam eléyìí tí ọlọ́run ba àlítẹ́lá sí fún wa ọlọ́run ba àlítẹ́lá ó ṣe wá ní mùsùlùmí ẹni tí yóò mọ ọlọ́run ọba lọ́lọ́run ọba tí ó dẹ̀ mọ àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba tí a gbọ́dọ̀ gbé fún ẹ̀dá kankan lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí ẹni tí yóò máa kójọ papọ̀ sínú ilé ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ wípé ojúṣe wa nínú ẹ̀sìn ó tayọ à ń kírun à ń gbáwẹ̀ nìkan tó wà pé nínú ojúṣe wa tọ́jọ́ ọ̀ràn àkọ́kọ́ wa nínú ẹ̀sìn òun náà ní wáyé mà nípa ẹ̀sìn wa nítorí pé ẹni tó bá wá mà nípa ẹ̀sìn ẹ̀ irú ẹni báyìí òun náà ni ó lo nǹkan tó yẹn òun ni Alihi wa rahmatulah ɛ gabayi so iku ya ɔn kanbe to seɔ ha ya lori gbogbo musulmi kpata ɔnene la kɔkɔɔ ala yel ɔnene ka ɔnwa yi ma ne kpaa isenwa ala kɔkɔɔ to jɔɔrɔn yelwa lori ala yel ɔnye gbɔɔdɔɔ ɔnwa ma nipa esin ẹlẹ́ẹ̀kejì aláẹ́màlúdéhì ó ti dọ̀ra yẹn lérí yẹn téèyàn bá ti wámà nípa ẹ̀sìn kó máa ṣiṣẹ́ tọ́n tó mọ̀ ẹ́ wà ilà tí ò bá lọ ṣe báyìí ìmọ̀ tó wá yẹn àgbákò ni ó jẹ fún lọ́dọ̀ náà lọ́dọ̀ ìyàmà lẹ́yìn tá a bá ti wámà nípa ẹ̀sìn wa tán ó ti dọ̀ra yẹn ká máa ṣiṣẹ́ tọ́n tá ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu ilayhi ìtààmà táà ń ṣiṣẹ́ tọ̀ yẹn ká máa pé àwọn èèyàn síbẹ̀ ọ̀ràn yẹn nílé wa lórí ẹlẹ́ẹ̀kẹrin as-sabru 'ala al-adha fihi àwọn ìnira tí ó máa kàn wá torí páàrí ìnira ń bẹ àwọn ìnira tí ó máa kàn wá lórí páàwọn wá mà ìmọ̀ wíwá ọ̀rọ̀ ọ̀rùn ẹ̀yin náà wọ́n sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a dìjọ jákẹgbẹ́ àwọn tí ò tó wa lọ́jọ́ orí àwọn tó jù wá lọ wọ́n wà níbi tó ti ń wáyé káàkiri báyìí àwa náà sì láǹfààní bẹ́ẹ̀ káwa náà bẹ́ síta ká máa wáyé káàkiri àmọ́ apá gbogbo eléyìí ní tì a fi àsìkò lẹ̀ fún ọlọ́run ọba a fi àsìkò lẹ̀ láti wáyé mọ̀ nípa ẹ̀sìn wa nítorí pé a fẹ́ sin ẹ̀sìn pẹ̀lú ìlànà tí ọlọ́run bá àríkẹlá yọ́nú sí adẹ̀fẹ́ mọ̀ nípa ìsìn ọlọ́run bá so ilé ìbáyìí òun ló kún wa lẹ́mí tàbí fàsìkò wálẹ̀ láti wá wá àgbọ́yé nípa ìsìn wa náà sùúrù ló bá wa débẹ̀ téèyàn bá ní sùúrù èèyàn lè jòkó lẹ́ báyìí pàápàá jùlọ tẹ́yìn bá jòkó tó bá ti ń pé bí iṣẹ́ tó bá ti ń pé bí ọgbọ̀n ṣẹ́jú ń sìn wákàtí kan sìn ẹ̀rí pé pààrọ̀ jòkó arọ́ ìdí ta àyàn yìí nira ní ọlọ́ ìgbogbo ilé ènìyàn máa gbalada sí tánìyàn rẹ̀ bá ti da tánìyàn rẹ̀ bá ti da eléyìí tó wá kéré nínú àwọn ìnira tẹ́yìn máa ń bá pàdé lójú ọ̀nà pé yẹn wá lèyàn hàn ara yàn tí ó sì máa fànira fún yàn kó lè máa fànira níbi jíjẹ múmu fáwọn fámílì yàn níbi nílẹ̀ lílò kéèyàn máa kọ́mọ́ tó tẹ́gbẹ́ ẹ̀tí ọ̀nà sáà tó lásìkò tí àwọn kan fi ilẹ̀ kan fi lé ayé òun lèyàn fi ilẹ̀ tí wọ́n fi ń wá ọlọ́run ba ni látútú wá máa lò sùúrù tó ni àwọn yóò gbógun ti yàn gan àwọn yóò nífẹ̀ẹ́ kéèyàn alayhi la'natullah òun náà ó máa ń fún àwọn èèyàn rẹ̀ ní inspiration wọ́n máa ń fún wọn ní mísí láti pé ká máa gbógun tàwọn ẹni ọlọ́run láti ká máa fara ní wọn bóyá yóò ju nǹkan ya bóyá yẹn máa nǹkan téèyàn ṣe àbí èèyàn máa nǹkan téèyàn ṣe ẹ̀rí na súnà nira ti èèyàn gbogbo onira èèyàn ń gbé mọ́ra tó bá tó wá nípa ń pe àwọn èèyàn sí oníṣìṣì nira láwọn bá pàdé náà eléyìí báyìí ọpẹ́ ni fọ́lọ́run ọba tó ti báwọn nǹkan yìí bó ṣe nira tó yìí tọ́lọ́run ọba àlékẹ́ láti ṣe rọrùn fún wa wàlọ́ọ̀yì ẹlẹ́mìlẹ́ mọ̀ pé àkíwá ló nira ń bẹ à ọlọ́run ọba ló ṣe rọrùn fún yàn tọ́lọ́run ọba ṣe rọrùn fún yàn yàn mọ̀ pé ó nira ẹ jẹ́ ká lọ bí àwọn tí wọ́n ti mọ̀ sílẹ̀ ẹ jẹ́ ká lọ bí wọ́n lè kó ló ṣe nira tó ó nira fún wọn gẹ́ wàlọ́ọ̀yì pé ha àfà mina mọ̀ kó dúdú ní nǹkan tẹ́ ń sọ yẹn àmọ́ ah, á sáàmà bá gbàdúrà kọ́nà kó sí rọrùn fún wa kọ́nà kó fi rọ̀ wá náà lọ́rùn ẹ wọn gbé kíra kí wọn ní nǹkan tó nira níbi ká kírun á ah, aláì ó nira o àmọ́ nǹkan tí ò kó nira fáwa ni pé ọlọ́run ọba ti sí rọrùn fún wa abẹ́lọ́run ọba kọ́nà ọmọ yìí ní wa lára láíláí sàwọn tí ń ní lára náà abẹ́lọ́run ọba kọ́nà ọba kó sí rọrùn fáwa náà náà níta ń gbé òun náà ni ọ̀rọ̀ kan tó ẹ́sì pé ọ̀rọ̀ tó wúwo gan ni ọ̀rọ̀ yìí ó wúwo gan nínú alámẹ̀rí ẹ̀sìn eléyìí tó jẹ́ sí pé ibi tó wúwo dé àwọn tí ṣẹ̀ríà gbà láàyè láti máa dá sí alámẹ̀rí náà àwọn péréte àwọn ar-rasikhuna àwọn tí ojú wọn jìn tẹ́sẹ̀ wọn walẹ̀ nínú mà àwọn ni ṣẹ̀ríà gbà láàyè láti máa dá sí ọ̀rọ̀ náà alámàrí kan tó ní agbára gidi gan àmọ́ àwọn èèyàn kan tọ́jọ́ sí pé oní fitna ni wọ́n wọ́n ṣe alámàrí ní nǹkan tó fúyẹ́ fún àwọn èèyàn wọ́n jẹ́ kó yé pé ojúṣe gbogbo wa ni láti máa dá sí àlámọ̀rí yìí eré tó jẹ́ sí àwọn àlámọ̀rí ẹ̀sìn ojú kìí ṣe àwọn àlámọ̀rí ẹ̀sìn kan ń bẹ tó jẹ́ sí pé kìí ṣe ojúṣe gbogbo wa ọlọ́run bá àlékéré ò gbélé gbogbo wa lọ́wọ́ ọlọ́run bá àlékéré gbélé àwọn kan lọ́wọ́ ni àwọn ni ó máa darí wa jàmáà ọ̀rọ̀ nípa kágbé hádùn léèyàn lórí ìdájọ́ ọlọ́run ni àbí ìdájọ́ ọlọ́run ẹni tó bá ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ tí ṣẹ̀rí á fi jìyà kalẹ̀ lé lórí ẹgbẹ́ bí ẹni tó bá ṣe zìnà ẹni tó bá mutí ẹni tó bá jalè ẹni tó bá pààyàn ẹni tó bá ṣe síhìrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ pé haddu wà lórí ẹ̀ ẹ dákun ẹ̀rí ń bẹ fún àbí òṣèré fún ká gbé haddu léèyàn lórí ẹ̀rí pẹ́ẹ́rí ń bẹ fún ẹ̀rí pé nínú ẹ̀sìn wa lọ́wà kódà ẹni tó bá tako haddu rẹ̀ tó bá tako àwọn ìjìyà wọ̀nyí

pẹ̀lú ẹ̀rí tí ó yanjú tí ò ní ìrújú nínú kí yẹn takorú nǹkan báyìí amran mujma'in alayhi ma'luman min ad-din bid-darura irú àwọn nǹkan báyìí láwọn àfáà mọ́ fún irú àwọn oríkì tí mo sọ yìí amran alámàrí kan tó yẹ pé ìjmá'in ó wà lórí ẹ̀ ma'luman min ad-din bid-darura ilé tó ẹ́sì àti mọ̀ wípé nínú ẹ̀sìn lọ́wà kíyàn tako na abidá lọ jẹ́ máa ní pé bí àwọn hududu wọ̀nyí àwọn ìjìyà wọ̀nyí bó ṣe rìnlẹ̀ yìí ǹjẹ́ gbogbo apátápátá ẹgẹ́ bí ìjẹ́ mùsùlùmí ǹjẹ́ gbogbo ọlọ́run gbé lọ́wọ́ káwọn gbé hajjú léyàn lórí la wallahi ọlọ́run bá ilé kẹ́lá ò gbé alámẹ́rí ilé àwọn kakalọ́wọ́ ju àwọn hukam àwọn umarọ́ àwọn ni wọ́n ní àlámọ̀rí yẹn kan sí tó ṣe zina iyadha billah kọlọ̀bá kó sọ akú ń bẹ́ ọjọ́ burú yẹn ni ó jẹ́ gbọ́n yẹn ni iyadha billah ọjọ́ ìyàwó yẹn ni iyadha billah ọjọ́ bàbá yẹn ni kí wá ní wa lórí pé tó zina tẹ́lẹ̀ yìí jẹ́ pé irú nǹkan báyìí náà ní ká ṣe fún un tó bá jẹ́ sí pé ẹni tí ò tí lọ́kọ àbí níyàwó lé ni irú nǹkan báyìí náà ní ká ṣe fún tó wá pé tó ti lọ́kọ àti ìyàwó lé ni àbíyàwó lé ni ọwá gbé bọ́ta ó bẹ̀rẹ̀ sí ìnàlẹ́gba jama'a wallahi alazim anta mujrimun mujrimun minal mujrimin ìwọ náà fúnra ara rẹ nínú nínú ìdájọ́ ṣẹ̀ríà kírímínà ni ẹ́ tó pọ́lọ́wọ́n bá alékẹ́lá ò gbé ìdájọ́ yìí lé gbogbo wa lọ́wọ́ bẹ́ẹ̀lì ọlọ́wọ́n bá alékẹ́lá gbé ìdájọ́ ilé àwọn olówó al-hukam al-umara as-salatin àwọn tọ́lọ́wọ́n bá alékẹ́lá gbé lé nìyẹn wàláhì láàrín alámẹ̀rí tí è ṣe pé gbogbo èèyàn lọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ wọ́n ní gbogbo wa lọ́lọ́wọ́n gbélé lọ́wọ́ gẹ́gẹ́ gbà pé gbogbo aṣáṣì jẹ́ mùsùlùmí ẹ gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí nígbàtà ṣe jẹ́ mùsùlùmí kí ni ò ní mú ọmọ pèyàn gẹ́gẹ́rí A'udhu billah wọ́n rí pé ojúṣe rẹ ni gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí kó máa ṣe kí ni o kó máa pèyàn gẹ́gẹ́rí wallahi azim kò rí bẹ́ẹ̀ kìí ṣe ojúṣe gbogbo wa rárá nítorí pé alámẹ̀rí alámẹ̀rí tó ní agbára gidi gan ni kódà kìí ṣe alámẹ̀rí àwọn ọmọ kéwú kìí ṣe alámẹ̀rí tó pé àwọn ọmọ kéwú lè máa dá sí nínú alámẹ̀rí ẹ̀sìn kò ń ṣe alámẹ̀rí náà alámẹ̀rí kan tó lágbára débi pé àwọn tí wọ́n lè dá sí àwọn náà ni ar-rasikhuna fílẹ̀ẹ́lì àwọn tó ẹ́sì wọ́n rẹ́sẹ̀ wálẹ̀ nínú mà torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mọ́nlá ni ọ̀rọ̀ tó ẹ́sì pé wà wò tó wò sí fínífíní ìmọ̀ tó ní agbára ló gbọ́dọ̀ wà pẹ̀lú yàn wà gbé àlámẹ̀rí sọ́tún wà gbé sósì wà gbé fínífíní kó tó lè gbé ìdájọ́ irú ìdájọ́ tó lè gbé léyàn lórí torí pé ìgbédájọ́ ilé èèyàn lórí kakọ́tìlìhì ẹgẹ́ bí ìgbàgbé yẹn pani o hadith Ànábì sallallahu alaihi wasallam ka hakama alhukmu ala alkufri ala almuslim bilkufri kakọ́tìlìhì ká dájọ́ lé mùsùlùmí lórí pé kéfèrí ni ẹ gẹ́gẹ́ bí ipẹ́ pani kí nítorí pé ẹni tó bá sọ pé káfìrì lèèyàn faqad istahalla irú ẹni bẹ́ẹ̀ ti sẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ tọ́ nìyẹn ó ti fún nídàjọ́ ẹni tí ò tọ́ kọ ma gbáyé man baddala dinahu faqtulu ẹnikẹ́ni tó bá pààrọ̀ ẹ̀sìn ẹ̀ alẹ́bìnrin ẹ̀ pààlù tó gbogbo ẹnikẹ́ni tá bá ti gbé ìdájọ́ káfìrí lé lórí faqad baddala dinahu pẹ̀lú nǹkan tá ń wí ó ti dẹni tó lẹ́tọ̀ọ́ àti pànìyàn so ẹni tó bá gbé káfírí lèyàn kẹkọ́tìlẹ̀ gẹ́gẹ́ bí ẹni pọ́pá yẹn gidijajo yẹn lágbára dé nam ya ikhwanana mo ń sàlàyé lọ pé àwọn alámẹ́rí kan bẹnu ẹ̀sìn sẹ́ tó yẹ sí pé a máa ka ẹ̀rí ẹ̀ nínú al-Qur'an a máa ka ẹ̀rí ẹ̀ nínú sunna ó sì rinlẹ̀ àmọ́ kìí ṣe ní àti ní wọ́n gbélé lọ́wọ́ ní àmà wallahi alazim ọlọ́run bó gbélé wa lọ́wọ́ ọlọ́run bá gbélé wa lọ́wọ́ ọlọ́run bá gbélé àwọn èèyàn kan lọ́wọ́ ni tó yẹ ní pé mùsùlùmí bí ti wà láwọn nítorí ojúṣe kan àti nítorí ipò kan tí àwọn dé tí àwọn láǹfààní àti dé nítorí ẹ̀ làwọn fi máa lẹ́tọ̀ sí àwọn nǹkan kan táwọn láǹfààní àti lẹ́tọ̀ sí jama'a ọ̀rọ̀ ká ṣe fatuwa ká mú dájọ́ wá nú ẹ̀sìn sí gbogbo alálẹ́ṣẹ́ ẹ́ sí gbogbo mùsùlùmí ni mufti gbogbo mùsùlùmí ni mufti láà àwọn nǹkan kan ni ó sọ ẹ́ di ẹni tó ní àhìlíyà ẹni tó ní ìkápá àti ṣe fatuwa ká ní ẹni bí fatuwa a ebi al-Qur'an àti hadith wa nabi náà ni a ẹbá ọ̀rọ̀ islamu ni ọ̀rọ̀ islamu ni bẹ̀ kí é ṣe gbogbo musulmi lọ́kàn subhanallah kí é ṣe gbogbo musulmi láyìí ṣe ipò ní àhìlíyà láyìí ṣe ipò ní ìlẹ́tọ̀ kó ṣe fatuwa ah wallahi irú ẹni bẹ́ẹ̀ ó ti dáná lọ́dọ̀ náà bá wala taqulu lima tasifu alsinatukum alkadhib hadha halal wa hadha haram litaftaru ala allahi alkadhib innal ladhina yaftaruna ala allahi wa ma'wahum jahannam wa bi'sal masir àbí nínú àyà ẹ ọlọ́run bá àlékẹ́lá ń jẹ́ kó yá pé ẹ mẹ́mẹ́ jẹ́ kó jáde lórí àwọn yín nípa ọlọ́run bá nípa ẹ̀sìn ọlọ́run bá àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ nímọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ma fi dáraparọ́ mọ́ ọlọ́run bá pé haza halalun wa haza haram kẹma mú fọ́tọ́ wá pé ilé yìí ẹ̀tọ́ ni wa haza haram kẹma sọ pé ilé yìí ewọ ní ọlọ́ni ẹgbọ́rọ̀ ma sọ bẹ́ẹ̀ ولا تقولوا لما تصف لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون ọlọ́run bá ní dájúdájú àwọn tí bá ń ṣe fọ́túwá nípa ẹ̀sìn ọlọ́run bá tán pè nǹkan ní halal pé ẹ̀tọ́ lélẹ́yìí wọ́n pè nǹkan ní haram láì nímà yí adáparọ́ ní pamọ́lọ́run bá yẹn la yuflihun ọlọ́run bá ní wọn lè láìláìláì alimamu al-Baghawi rahimahullahu ta'ala ó ní ayé láyàn júlẹ̀ nínú àzábìlá wọn lè mórí gbókù nú ìyà ọlọ́run bá láyé láyàn júlẹ̀ nínú àzábìlá àmàtàrin kọlíìm ọlọ́ni tẹ bá rí tán gbádùn lé ayé tẹrù pé ń dán fún wọn táwọn yẹn ń dá tẹ̀lé wọn lẹ́yìn gìrìgìrì tán gun mọ́tò tán kọ́lé ńláńlá ni àsìkò padà sí wọn ibi tó ní agbára ibi tó burú ni inú náà ni wọ́n lọ áyà yìí àtàwọn áyà tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ wala taqfu ma laysa laka bihi ilm in tó bá ti nímọ̀ ń pa rẹ̀ nípa ìdájọ́ ẹ̀sìn o gbọ́dọ̀ máa sọ gbogbo àwọn áyà tó rí báyìí tó kó ìwà yí pé àṣẹ́tẹ̀yàn bá ń ṣe fọ́túwá nínú alámẹ̀rí ẹ̀sìn yìí láì ní àdíyà láì ní tíyàn fi lè ṣe fọ́túwá lọ́dọ̀ láì ní ìmà láì jẹ́ olùmọ̀ irú ẹni báyìí ìbínú ọlọ́run bá ńláńlá ló fi rọmọ ẹ̀ ìbínú ọlọ́run bá ńláńlá ló fi rọmọ ẹ̀ tí wọ́n ń dá wàhálà alẹ́ láwùjọ wa yìí muhammadu ali jabata wa atba'uhu àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ alámẹ̀rí tó ń gbé fúyẹ́ fáwọn èèyàn yẹn débi pé ẹni tó yẹn sí pé kò lè káwókọ rẹ̀ kódà tẹ́ bá kọ́lẹ̀ léde lárúbáwá kò lè káwókọ rẹ̀ wàláhì yóò dẹ̀ ní àyà láti mọ̀ fatuwa wa pé nígbà tó ti rí báyẹn a ní èmi mọ ẹni tó sọ fún mi pé wàláhì ó ní kí n lọ pé sheikh bombaz wà wọ́n pè ń kéfèrí fíìmù kódà tó nípa kójòkó yẹn wallahi ó sọ pé Sheikh Mumbaz káfíà ẹni tí mo ń sọ yìí mo fi ọlọ́run bá búra wallahi alazim tẹ́bá kọ Abdul Hakim ló kọ rẹ̀ ní lárúbáwá tẹ́bá kọ́ lẹ̀ kò ní dáka wallahi alazim Abdul Hakim ló kọ lẹ̀ kò ní dáka mo tún bẹ nìkan wọ́n pè ní baba méjì náà àwọn kọ̀wárìjì náà ni wallahi ó sọ fún mi ni ó ní kí n lọ pé Sheikh Al-Albani wá wallahi kò séré ó ti sọ fún mi bẹ́ẹ̀ ibi tí jàbàtà ti máa ń kí jùmọ́ àtẹ́lẹ̀ ilé ọkùnrin kan ń pè ní baba Faiza Abdulwahid ó sọ fún mi kìí ṣe mi nìkan ló sọ fún Abu Abdillah Adéwọlé àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ yẹn àtàwọn tí mo lè máa lè ráǹfàní àti dápò àti mẹ́lẹ̀ rántí wọn mọ́ sí tọ̀rọ̀rọ̀ 2011 ni mo ń sọ yìí oníkálọ̀kù wọn wà náà oníwọ́n pè wọ́n kéfèrí Allahi na'udhi olóhun pé ó ní torí pé tàbá ní tarawa o pé bí dáadáa yìí káfíìrì subhanallah subhanallah ẹwú bí tí a sọ alámàrí ẹ̀sìn ẹwù nǹkan tá

ọlọ́run ní bí èmi pẹ̀lú wọ lọ́jọ́ gbé dàlkìyàmà nítorí wípé ọlọ́run ti mọ̀ yí pé a sí nínú àwọn tọ́lọ́run bá àlékẹ́lẹ́gbẹ́ kọ́lọ́run walitakun minkum ummatun yad'una ila al-khayr walitakun minkum minkum nínú yín minkum min tó wà ń bẹ̀yẹ min at ó túmọ̀ sí kékeré ṣe gbogbo yín lẹ́ẹ̀mọ́ sí al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar bẹ́nu yín umma ta'ifa jama'a àwọn tó yẹ sí pé yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar so kìí ṣe gbogbo wa lọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ gbé àwọn àlámọ̀rí ikọ́ lọ́rùn ẹ má jẹ́ kan bá ti wá jẹ́ yà shabab àwọn shabab lónìí wọ́n ti àbá ti mú àlámọ̀rí ẹ̀sìn fúyẹ́ lójú wọn débi pé kí ni iṣẹ́ wo làwọn afá ń ṣe kò sí kẹjọ́ kan pẹ̀lú àwọn afá a'udhu billah A'udhu billah subhanallah àwọn tó jẹ́ sí pé àwọn ọlọ́wọ́n bá àlékẹ́lá gbé àlámàrí ẹ̀sìn lé lọ́wọ́ tó yẹ pàwọn ọlọ́wọ́n bá àlékẹ́lá gbé àlámàrí tó jẹ́ sí pé kíkú olórí wọn kíkú olórí ilẹ̀ wọn àgbákò ń dé báyé nìyẹn inna Allaha ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أنا بيجيكم يقول إن الله لا يقبض العلم طالما بقى لك لا بفيا كويس يقول لوري لا العلم الدين إيه؟ إن هذا العلم دين فلينظر أحدكم عمن يأخذ دينه وهذا كلام الأوزاعي الإمام الأوزاعي أروانيا tọ́lọ́wọ́ bá àríkà bá bẹ́ kó ìmọ̀ islam ìmọ̀ nípa àrùn ìmọ̀ nípa àwẹ̀ ìmọ̀ nípa zaka ìmọ̀ nípa bá ti fẹ́yàwó ìmọ̀ nípa bá ṣe gbogbo ìmọ̀ nípa ẹ̀sìn Al-Qur'anul Karim inú mọ̀lọ́wà àbí ẹgẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Suratul Baqara ẹgẹ́ bó ti fi orin lẹ̀bẹ̀ àbí wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka minal ilm ma laka minallahi min waliyyin wala nasir ba'da alladhi ja'aka minal ilm ilmu ń bẹ̀yẹ

Ànábì ní hadithun sahih muttafaqun alayhi muttafaqun ala sihhatihi Imam Bukhari àti Muslim ni wọ́n panupọ̀ sọ pé hadith yìí hadith tó lálàáfíà ni hadith tó gajù dárọ́jà alákọ̀ọ́kọ́ ìpele tó gajù nínú pele nínú pele hadith alákọ̀ọ́kọ́ òun náà ni muttafaqun alayhi Bukhari wa Muslim eléyìí tí Bukhari àti Muslim bá panupọ̀ sọ kíni sọ pé lálàáfíà eléyìí tó tẹ̀lé òun náà ni o èyí tí imam bukhari nìkan bá dágbà wá èlé tó tẹ̀lé òun náà tí imam muslim nìkan bá dágbà wá yóò mọ̀ wá lọ bẹ́ẹ̀ ó yí báyìí nísìn in tó fa tàbí ń sọ ilé ìbáyìí òun ni wípé àwọn masáìlù kan bẹ̀rẹ̀ pé tẹ́yẹn bá kàn tẹ́bákà bọ́ síbẹ̀ gírí láì prepare mind àwọn èèyàn àwọn ìrújú àwọn wàhálà tí wọ́n ti fi kó sínú láká àwọn èèyàn láì kọ́kọ́ clear rẹ̀ tẹ́ bá kà bọ́ síbẹ̀ tí ìgbà pé ń waste time ara yìí ni àwọn èèyàn ní understand because ṣe rí àwọn ọkùnrin wọ̀nyí jàbátá àtàwọn èèyàn rẹ̀ yìí wallahi alazim wọ́n ní àwọn ọfà àwọn shubhat tí wọ́n ti plant tí wọ́n ti gbìn sínú ẹ̀mí àwọn èèyàn ẹ̀yin lè má understand ẹ̀yin lè máa rò pé ẹ̀rí lọ́ràn wọn ẹ̀rí lọ́nà wọn nù kò sí bẹ́ẹ̀ sí ní máa mẹ́rin wá tó àwọn nǹkan kan bẹ àwọn àǹtí ẹ̀rí àwọn nǹkan kan bẹ tí máa ń tako ẹ̀rí nínú tó ń bẹ̀rù làákàyè wọn tó wọ́n ti install sínú làákàyè wọn tó yẹ pé kò sí bẹ́ẹ̀ sí lè máa mẹ́rin wá tó wà lọ́wọ́ nígbà lọ́wọ́ ojú tí wọ́n fi làkà ìtẹ́ fi ń gbọ́ nǹkan yé àtójú tẹ́ fi ń wẹ́sẹ̀ ọ yàtọ̀ fún ìtẹ́ ìfẹ́ wò kò yé bá lè sì wọ́n ti ẹ̀mẹ̀ rí gan náà níta ń bá lọ o ní pé walakin yaqbidu al-ilma bi qabdi al-ulama tọ́lọ́wọ́n bá ajẹ́ pàwọn àfáà lọ́wọ́ bá lékẹ́lá fi takókó ẹ̀sìn lọ́wọ́ bá lékẹ́lá fi takókó ọmọ torí pé ìmọ̀ta lọ́wọ́ bó kó okó lórí ilẹ̀ sí bí mẹ́ẹ̀sìn ni àbí ìmọ̀ bá ti kírun débi pé àdíṣù ìrẹ́fà ó ní tó bá dásìkò tá ń wí àwọn èèyàn láyàdúrú ẹ̀mọ̀ sọ̀lá àwọn èèyàn máa ń pè ní ọmọ wà lọ síyàm àwọn èèyàn máa ń pè láwẹ̀ ẹ̀mọ̀ wà lá zakat kódà àwọn èèyàn máa ń pè ní zakat kódà la ilaha àwọn ní màmá ẹnu kan tó wákà máa ní pé àwọn sọ kálímà pé adrakna aba'ana ala hadhihi al-kalima wà náà ẹ̀nà kúlù ha a báwọn bàbá wa lórí kẹ́límà yìí tí ó sẹ́kù nìyẹn pé a kàn báwọn bàbá wa lórí kẹ́límà yìí àwa náà sì ń wí níjọ́ náà lọ́hùn kò ní sí Kùránì lórí lẹ̀mọ́ kí lọ́fà ọlọ́run bá lẹ́gbẹ́ ti pa gbogbo àwọn tó bá wọn ni wọ́n máa tẹ ìmọ́lẹ̀ sí ayé àwọn ọlọ́wọ́ bá lè gẹ́lá bí takókó mà àwọn ọlọ́wọ́ bá lè gẹ́lá bí takókó ẹ̀sìn walakin yaqbidu al-ilma bi qabdi al-ulama hatta idha lam yubqi 'aliman ọlọ́wọ́ máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èjì èjì ló fi jẹ́ pé táwọn táàfà kan bá kú báyìí àwọn sálàfù àmọ́ sunkún pé káì àgbákòtó nítorí ẹ̀kan náà àgbàfà ìgbà tí Imam Bukhari kú ó ní ah no ó ń sọ pé ó ní Imam Bukhari ikú tí ó bá pa ọ́ mo bẹ̀lọ́ nǹkan yẹ pé mi ní ọpa àwọn ní kílódé ó ní à ah! ó ní ẹ̀mú pẹ́tẹ́ mi bá kú ẹnìkan péré ló kú àmọ́ ikú Imam Bukhari nígbà pé èèyàn 100 kú ni nígbà pé èèyàn 100 ẹ̀mọ́ nǹkan tí ó nu àlùmọ̀ èyí tí Imam Bukhari bá kú ni ní àwọn àfáà pé wọn àwọn ẹ̀jẹ̀ kankan tí ó bá sí àwọn àfáà yìí wọ́n rí hadith tí ó bá sí Imam Bukhari wọ́n rí hadith tí ó bá ọ̀rin ẹ̀kì níkan tó ẹ lọ gbé Bukhari fúnra yín Bukhari tó níkan lọ gbéhùn náà àfáà náà lọ́kọ́ ìwọ gẹ́gẹ́ fúnra ẹ̀ lọ́wọ́ bó ṣe gba hadith ẹ ni ah! imam bukhari ni sahihu muslim tí wọ́n wúyẹ wallahi alazim laulahum tí è bá ṣe àwọn tọ́lọ̀wọ̀n bá lè kílá lónìí sábàbí fún wa àbá ti ma nǹkan tán pè nímọ̀ àbá ti ma nǹkan tán pè lẹ́sìn torí kò sí ibi tó fẹ́ lọ láyé ọmọ ọ̀rọ̀ kíká láàrin ibi tó ti mọ́mú dájú ẹ̀sìn ni bukhari muslim àbí lẹ́yìn tó bá padà al-Qur'an tán èyí tó lọ fọ́pá àwọn náà nágbà àkọjábọ́ láti sẹ́mà náà di riwáyà àwọn olùmọ̀ náà wọ́n gbìyànjú wọ́n gbẹ̀gbà wọ́ ẹni ọlọ́run jí ó yé ló fi jẹ́ pé Ànábì sallallahu alaihi hadith tọ́lọ́lá fi àtọ́wà nínú sunan ibn Majah sunan Abi Dawud Ànábì ní al-ulama warathatul anbiya وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر alábi ní sẹ ra wọn àfáà tẹ́ ma ń wò yẹn tẹ́yìn ọ̀kàkún yẹn tẹ́yìn ní tí wọ́n bá warathatul anbiya àwọn ni wọ́n jogún torí waratha yẹn jáde wárìsì nìyẹn ó lè jẹ́ wárìsùn ó lè jẹ́ waratha bíi kàfírùn àti káfárọ̀ fásikùn fásakọ̀ warasatul anbiya àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run Ọba ìtumọ̀ ni pé iṣẹ́ tọ́lọ́run Ọba àlékẹ́lẹ́ gbélé àwọn ànábì Ọlọ́run Ọba lọ́wọ́ táwọn ànábì Ọlọ́run Ọba ọba ti sí mọ́ àwọn tí ó jogún iṣẹ́ yẹn àwọn tí ó mọ̀ sojú ṣe yẹn inni àwọn àfáàní ìtànẹ́bí wí ni ẹ̀ lánàbí ní lámi wárí wà innal anbiya ẹjẹ́ ń sàlẹ̀ fún dáadáa tàbá náà jogún àwọn ànábì Ọlọ́run Ọba àwọn ànábì Ọlọ́run ta ni wọ́n jogún yìí lámi warithu dinaran wala dirhama wọ́n fogun dúkìá àwú àti owó dínàrà àti díràmù kan náà fi kalẹ̀ táwọn àfáà jogún o in fact èèwọ̀ ní kí ẹjọ́ gan ànábì ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ inú hadith ọ̀rọ̀ sahih muslim ànábì ní nahnu ma'ashara al-anbiya la nuru àwa ìjọ ànábì ọlọ́run ẹnìkan ò gbọ́dọ̀ jogún dúkìá ta file. filẹ̀ fama tarakna sadaqa gbogbo ń ta file filẹ̀ sílé ayé wọ́n fi ṣe sàárà ni ló fi jẹ́ pé kò sí kankan lọ́mọ ànábì tó jogún kódà aṣọ ànábì báyìí kò sẹ́ni tó jogún ẹ gbọ́dọ̀ jogún ẹ̀ la nuru èèwọ̀ ni ìyẹn jogún ànábì ọlọ́run ìyẹn jogún dúkìá wọn so ànábì ní kẹ́lẹ̀ bá mọ̀ kódà kó tó wá lè clear sí yí tẹ́ bá gbọ́ hadith yẹn yé wà innal anbiya lam yuwarrithu dinara wala dirhama kìí ṣogún owó dinar àti dirham owó gold àti silver títí láti gbà ẹ́ sídò ní owó tó sì wà expensive jù ní dinar àti dirham àbí owó gold àti silver owó lọ́wọ́ expensive tó ẹ̀mẹ́ tánṣẹ́ dinar tánṣẹ́ dirham ń sìn owó gold àti silver kìí ṣe yẹn làwọn anábì fílẹ̀ fáwọn àwọn àfáà tánjú wà innama warrathul ilm ìmà tọ́lọ́wọ́ba alékẹ́lá gbélé àwọn ànẹ́bí ọlọ́wọ́ba lọ́wọ́ pé káwá fi tàn mọ́lẹ̀ sí ilé ayé o ni wọ́n jogún ó sọ fẹ́ nìkan láàárọ̀ ìmú ní ó súnmọ́ tí bá ń sọ̀rọ̀ ẹjọ́ mẹ́ta ìkẹ́mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìtara torí yìí tí mo ń gbọ́n bà mẹ́nu jẹ́ gan eléyìí ọmọ tán pé lábù bèbí Ìbàdàn yẹn in fact ó jìnà sí junior nínú àkídà yìí ó sọ̀rọ̀ kan tán báyìí tí mo nìkan yàgbẹ́ sí kéwú ni ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn ó mú ìmọ̀ pé àwọn èèyàn mọ́ ara wà láì ibi ní tí rọ́bìṣì àwọn olùmọ̀ ó ń gán òun mọ́mọ́ ìmọ̀ ń ta wà láì ó yúlódò gan bẹ́ẹ̀ ní kàkà ní kéèkéé mú ìwọ tó ń kéèké lẹ́nu lọ́la nídìí àwọn àbá nka hadithu wa sahih sallallahu alaihi wasallam la yusalliyanna ahadun minkum asra illa fi bani qurayza hadith yẹn nka wallahi yin hadith ko tun rika e àwọn bi sha àwọn

wàláì tí bá ń kọ́ ọmọ ní ìdáadí tó bá kàrí ẹ̀ fún mi ń fọ ní ìkó orí ẹ̀ dàrú ni ọmọ òsùnwọ́n filafiyu mazid bi harfin wahid pé tó bá ti wá ní mọ̀dọ́rì ẹ̀ harfin mọ̀dọ́rì yẹ gbọ́rọ̀ gbá dómà lamuyuri ó ní lamuyari ẹwọ́n mọ́ tí rọ́bìṣ àwọn àfà very very unfortunate ẹwọ́n mọ́ tí rọ́bìṣ àwọn àfà níbi sọ́rùbù lásán in fact tẹ́bá ti kó nínú mọ́tún ìbìnà tí àwọn ọmọ ẹ̀yìn ìdádí mọ́ fi ń kọ́ sọ́rf tẹ́bá ti kọ́ àwọn báàbù mẹ́fẹ̀ẹ́fà tán níbi sùlàfíyù mujarrad tẹ́bá ti kọ́ báàbù mẹ́fẹ̀ẹ́fà tán báàbù tó fọ́lò tó jẹ́ báàbù ẹlẹ́ẹ̀keje ni tí mo ń sọ yìí kò mọ́ very very elementary lam yarid minna dhalik mọ́ ìwọ tó ń gbé hadith síwájú tó lè ka lam yurid ló rọ́bìṣì àwọn àfá ó ní gbogbo ọ̀rọ̀ tí sẹ́lí mi lábísọ̀ wọ́n kú gbogbo ẹ̀dà mísìn ó ní tọrọ burúkú ni ọ̀rọ̀ tí ó lẹ́rìí ni wọ́n kú gbogbo ẹ̀dà aláì àgbákò dé ó lè kéde ẹ̀sìn gánà wọ́n pè ní evil of frustration ó fọ́n ká láàrin ọmọ ìjà bàtà gan gbàtọ́ fẹ́ kàǹkankan bẹ́ẹ̀ so many places bẹ̀tùmọ́ ká máa wọlé ìwá fún bí àpèjú ẹnikẹ́ lè bá mọ́ bí táwọn èèyàn rí ìmọ̀ fíndé gbàtọ́ fẹ́ kàbì kan bẹ́ẹ̀ ó ní babul khawfi mina shirk ibi tó ń ka yẹn tíra kitabu tawhid ìlú ń ka ìjì sheikh muhammad bin abdul wahab ọwá ń ka sharhu ti um, sheikh sọ́lẹ̀ òfèmí tó sílé lórí wọ́n pè ní alqaulul mufid ala kitabi tawhid alqaulul mufid ọwá dédé babul khawfi mina shirk ẹgbọ́n bí ṣe tú ẹgbọ́n mẹ́tí ń túnkẹ́ ó ní báàbù wípé báàbù pé àwọn àfá ìbẹ̀rù tán ń bẹ̀rù fún abẹ́kálì mímọ̀ ìmọ̀ kó sẹ́bọ báàbù pé àwọn àfá ìbẹ̀rù tán ń bẹ̀rù fún àlúmọ̀ ìkan ìtọ́sí wà ní tíra báàbù khawfi mina shirk báàbù wípé ìmọ̀ bẹ̀rù nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run bá inú ẹbọ ló wà ó ní báàbù pé àwọn àfá ń bẹ̀rù nípa orí bá inú ṣírkù ló báàbù khawfi mina shirki ẹ̀tí ẹ̀tí ẹ̀tí notisi ẹ̀tí notisi blunder ha subhanallah wọ́n pé irú àwọn ni wọ́n gbọ́ ló gbé ẹkùn rẹ̀ àfàyẹ mọ̀ pé oṣù ló fi wọ́n ṣe bí ń wí wallahi ẹnu rẹ̀ sì dùn bí ọmọ ẹnu tí ẹ dùn ún tó ń dàbí jàbàtà jàbàtà ọmọ kéwù ẹnu tí ò tún dùn wallahi kò tó bí bá ń sọ̀rọ̀ gẹ́ máa wípé lè tí a ń gbọ́rọ̀ kalẹ̀ yìí lè tí a ń gbọ́rọ̀ kò ní gbé kalẹ̀ náà ibi tá a rìn fún anábì ni wàláàkì yaqbidu al-ilma bi qabdi al-ulama hatta idha lam yulqi aliman ittakhadha an-nasu ru'usan juhala implication yẹn consequence yẹn tó bá ti di pé ọlọ́run bá lè kẹ́lá tí wá mú àwọn olùmọ̀kú lórí ilẹ̀ àwọn aláìmọ̀kan láwọn èèyàn máa fi so lórí ẹ̀sìn àwọn ni wọ́n gba fatuwa lọ́dọ̀ wọn ittakhadha an-nasu ru'usan juhala fasu'ilu àwọn èèyàn lọ máa bí wọ́n lè rè béèrè ẹ̀dàgùn kìíní kan bẹ ẹ̀yìní gangan kan yìí alọ́mọ yẹn ṣe fatuwa kan lọ́mọ rọ̀ṣídì ìbàdàn yìí ẹnìkan bá tọ́ sí mọ́ra bá ta sí ilé tí Islam àmà nǹkan màdé ó lẹ́ni tó bá bá ó lẹ́ni tó bá ń kírun tó bá wọ̀ ọ̀run tó bá tí ó wá bá Suratul Fatiha àmọ́ tó bá hadith wa nabi tó bá rùkú rẹ̀ oníkọ̀bárọ̀ ká yẹn nígbàtí ò ti lè bá fátíhà yẹn mo nínú fátíhà ò lè ìbílì <laughs> pé lè mo ní sí ibẹ̀ tó ní nọ́mbà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún mi nọ́mbà rẹ̀ tí mo sọ di o mo si síbi o mo bá pè é mo jẹ́ sí nǹkan ilé torí kọ́ bá mọ̀ pé mo ń sọ̀rọ̀ àṣẹ ọdún mi mà <laughs> mi gbogbo ara náà gbogbo ara ìgbà tí ọlọ́run ti ní kójú tí wá máa là lòun ṣẹ̀ṣẹ̀ ń wọlé so ìgbà tó ń wọlé tán tí ó fi padà establish tí ó fi padà establish rẹ̀ sínú àkídà àwọn àti jáde so èmi fi pẹ́pọ̀ yẹ kó dóhun mi mà àmọ́ àṣẹ máa ń gbọ́ àwọn lectures mi ó ti master ohun mi pa bí tẹ́mi sáà ṣe ń bá sọ ẹ́ ṣe kí ní kan mo sáà ń sà ẹ́ sà mo rọ̀ kan mo gbọ́ mo máa ń fẹ́ wádìí lọ́dọ̀ yín so kí ní kankan so nǹkan tí mo gbọ́ ni pé mo gbọ́ pé wọ́n ní ẹsọ wípé téèyàn bá bá Suratul Fatiha téèyàn bá wọ̀run kọ̀ wá bá Suratul ha àmọ́ bá rúkú rẹ̀ pé ẹni báyìí o pé kò nírun òun náà wá ní kí n bèèrè pé àti ìgbọ́ lẹ́nu ah mo ní mo ní ni sábẹ̀rẹ̀sáàkì wọ́n ló sọ̀rọ̀ rẹ̀ wàláì mo ní Abdulrazak bàbí mo ti rí kó gẹ́ẹ̀tì ma ní à mo bí ó lèrè béèrè ẹ̀sìn mo ní kọ dáwọn bí ó lè pé sábẹ̀ ọ̀sán ló ń sọ̀rọ̀ yà bíkíní dáwọn lèrè orí ẹ̀ òpé bí ṣe ń bú mi nìyẹn ó rò kémi ní dúró ẹ̀mọ̀ ní kódà kọ sọ̀rọ̀ nínú sánmà mo mọ ohun ẹ̀ kóbídì ẹ lọ́jà rẹ lọ wàhálà mo ń béèrè béèrè nǹkan lọ́wọ́ kò ní dá mi because irú àwùjọ tá wà níyẹn àwọn èèyàn máa bi wọ́n léèrè fatuwa irú eléyìí náà ó sì máa dáhùn irú eléyìí ẹwù bí tí nǹkan dé láwùjọ yìí ọlọ́wọ́ bó sànú wà láì fasú ìlú fàftà bí rẹ̀ ẹ̀lì fàdọ́lù àwọn gẹ́gẹ́ fúnra wọ́n sọnù wà àdọ́lù wọ́n dẹ̀ ma sọ àwọn ìyànà ìntàfẹ́fà mẹ́bẹ̀ ní pé níbi bá àríkẹ́lá bá fẹ́ kó ẹ̀sìn kúrò lórí ilẹ̀ tọ́bá di pé àgbákò fẹ́ báyé táyé bá ń débi kún kò dán àwọn tọ́lọ́wọ́n bá lè kéré òmù kò lórí rẹ̀ tání jama àwọn àfà nínú hadithu mi anábi sallallahu sallam ó jẹ́ kó yọrí pé yá ti yẹla nẹ́sì zamanu àsìkò kan bọ̀ wá báwọn èèyàn àsìkò kó ṣẹlẹ̀ àsìkò kó dé tamanu fi halkọ́in oníjàmbá èèyàn láwọn èèyàn ma gbé àmánà lé lọ́wọ́ wọ̀yọ̀kọ́wọ́nù fíhàn amin àwọn tó wá jẹ́ olùfọ̀kàntéèyàn àwọn yóò sì máa pẹ̀lú níjàmbá yùsọ́dọ̀kù fíhàn káàzìbù aláyìn òpùrọ́ làwọn yóò máa gbà lódòdó yóò máa sọ̀rọ̀ àwọn yóò sì máa hó wàyó àrẹ́mi tó wá dásìkò yẹn tí ogun kaba ti ṣẹlẹ̀ àwọn tí ó ma sọ̀rọ̀ ẹ̀sìn tí ó ma dá sálámàrí ẹ̀sìn àwọn tí ó ma sọ̀rọ̀ nípa Islam àwọn arúwé bíbọ̀ àwọn sọ̀hábà wá bèèrè pàdé nábi pé àwọn ogan náà pè ní arúwé bíbọ̀ anábi ní arọ́jùlù táàfihù anábi ní òun náà lọkùnrin kan jákujàku tí ó mọ̀ nípa ẹ̀sìn tí ó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yóò sì ma dá sí àwọn alámàrí ńláńlá àwọn alámàrí gbáǹkò àwọn alámẹ̀rí tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà wọ́n pè àwọn alìmọ̀hajirun àtànsọ́ọ̀rù lé lórí pé kí lè wọ́n gbọ́ látọ̀dọ̀ anábì ta ni máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ nípa nǹkan yìí òun ó sì máa dá tọwọ́ bọ̀ alámẹ̀rí tó bá dọ́dọ̀ àwọn sọ̀hábà gan aláwọn ni wọ́n dá mọ̀jọ elé ó ní rọ́ ìníkankankan yóò sì tọwọ́ wa alámẹ̀rí tá ń sàlàyé yìí alámẹ̀rí tá wà lórí èyí alámẹ̀rí kan tó lágbára pé àwọn olùmọ̀ wọ́n máa ń hazarọ̀ wọ́n máa ń kìlọ̀ fún àwọn èèyàn lórí alámàrí pé hey ẹ má tọ́bọ̀ alámàrí torí pé báàbùl fitna bá ilẹ̀kùn fitna tẹ́ bá ti lè sí a máa sọ̀rọ̀ tì wọ́n máa wá wọ́n máa ń àwọn èèyàn ní ìkìlọ̀ wọ́n máa kìlọ̀ báwọn èèyàn pé hey ẹ má débi eléyìí ọlọ́run bò gbélé ilé yín lọ́wọ́ ọlọ́run bò gbélé yín lọ ibi tá a ti lọ jàmáà ni pé kèé ṣe gbogbo àlámọ̀rí ẹ̀sìn lọ́lọ́run bá gbélé gbogbo wa lọ́wọ́ ọlọ́run bá àlékiọlá ó gbé àwọn àlámọ̀rí ẹ̀sìn ó gbélé àwọn kankan náà àlámọ̀rí ẹ̀sìn ó gbélé àwọn kan lọ́wọ́ ó ní káwọn máa tẹ̀lé wọn àwọn tọ́wọ́n bá àlékiọlá gbélé gbogbo wa lọ́wọ́ náà ń pè ní na ń pè ní fardu ayin fardu ayin òun lọ́rọ̀ yẹn tí gbogbo ọgbọ́n náà máa ṣe bí irun kíkí kìí sáwọn àfáà nìkan ní ọmọ kírùn àbí bí àwẹ̀ gbígbà bí ìzàkáyé yọ gbogbo ẹnikẹ́ni tó bá ti lówó ni àbí gbogbo ẹnikẹ́ni tó bá ti lówó ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fọ́rùgbọ̀ àìní nìyẹn gbogbo ara náà bá lè kílá gbére lọ́wọ́ àmọ́ àwọn àdájọ́ kan bẹ́ẹ̀ náà sọ pé fùrúdù ti wọn fùrúdù kìfáyà ni bá ti ráwọn èèyàn tí wọ́n ń sojú sí yẹn gbogbo ayoko ni ní ma lẹ́sẹ̀ ma nígbà gbogbo àwọn yòókù ọmọ lẹ́sẹ̀ táà bá rí tí yẹn ó ti wá dọ̀rọ̀ ẹ̀lú wa lórí kí owó akáwà lọ sí kíni káyìyàn àwọn èèyàn tí ó tó láti lọ kọ́ nípa àlámàrí náà ká lè máa ṣe nítorí káwà yòókù mọ́ bà lẹ́sẹ̀ irú ẹ̀ lọ́rọ̀ á ṣe fatuwa irú ẹ̀ lọ́rọ̀ á pèèyàn ń kéfèrí irú ẹ̀ lọ́rọ̀ pé á gbédàjọ́ ìdájọ́ ọlọ́run ọba léèyàn lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kìfáyà ni kìí ṣe gbogbo ní ká máa mo fi ń bèrè nígbà nínú mo fi ń bèrè nínú ìjọ òkàtà sí láti pé alẹ́ ni tí ò mọ kọ̀bílì àti bàdí tí òun bá dàrú mọ́ lọ́wọ́ tí ò mọ bí ó ṣe yanjú ẹ̀ sóhun náà sóhun náà yẹ kọ́ máa pè yẹn kéfèrí sóhun yẹ kọ́ máa pè yẹn kéfèrí jẹ́ ẹ̀ alẹ́ ni tí ò lè ka suratul Fatiha àtẹni tí ìṣẹ̀lẹ̀ ń kéwú lọ́wọ́ fún bí àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ ń kéwú lọ́wọ́ mùsùlùmí ni àbí kèsè mùsùlùmí ìṣẹ̀lẹ̀ ń kéwú lọ́wọ́ ni sóhun náà máa pè yẹn kéfèrí ah kó láti wá máa ẹjẹ́ ń dásílẹ̀ ẹjẹ́ ń bọ́ sáwọn hadith tó máa ń lò tó ráwọn nǹkan tó máa fi ń kàgbà kò báwọn yẹn lélẹ̀ àwọn hadith náà ó wà nínú Bukhari Muslim ó dẹ̀ wà nínú àwọn ó wà nínú Muwatta Imam Malik ó wà nínú àwọn masanid ó wà nínú àwọn sunan àmọ́ nítorí kí a lè bá rí àwọn rìwàyà àti yẹn ká lè bá rí bọ̀bọ̀bọ̀ ká lè rí ìdèmẹ́lẹ̀ pẹ̀lú àwọn alfáàzù ẹ̀ tó gbà wá àtàwọn tó ṣe kókó tó ṣe kókó ta ní láti mú nínú àwọn gbólóhùn tí ànábì fi sọ̀rọ̀ náà mo kọ àwọn rìwàyà àti yẹn wá mo kọ àwọn ẹgbà wá yẹn wá pàápàá jùlọ àwọn eléyìí tó wà ní sahihan mo gbà tó pẹ̀lú àwọn eléyìí tó wà ní sahihan bó jẹ́ yẹ́sí páwọn tó wà nínú àwọn tó wà nínú ọ̀tọ̀ nínú masani nínú àwọn súnà náà nǹkan kan náà ní pẹ̀lú àwọn eléyìí tó wà nínú sahihani náà náà irú eléyìí báyìí náà wọ́n fi sọ fáwọn èèyàn pé áà ah, gbogbo yẹn lànàbì ní kó pé yẹn gbogbo àyàn lànàbì ló lè pè yẹn kéfèrí torí mọ́n lànàbì sọ wọ́n ní mọ́n lànàbì sọ mọ́n sì ní nínú àwọn ṣíyẹ́gùn umumu ni nínú àwọn gbólóhùn tó gbé tó bá ti lò nínú èdè lárúbáwá gbogbo èèyàn ló kó sínú ẹ̀ man ó jọkùnrin ni o man ni ọmọ abẹ man náà lọ́wà ojóbìnrin ni o abẹ man náà lọ́wà gbogbo èèyàn yányá man ẹnikẹ́ni kafaro musliman tó bá pe mùsùlùmí ní kéfèrí so anybody ló lè pè ń kéfèrí tó ní man là náà bí sọ ẹ̀ wo bá ti ń irú yóò ni wọ́n gbọ́ lónìí àfáàyẹ máa mẹ́rìwá gan jíjàn àfáàyẹ mẹ́rìwá ó ti sọ́nù ti pẹ́ Allahi alazim ó ti sọ́nù ti pẹ́ alẹ́yìn máa ń sọ fáwọn èèyàn pé ọ̀tọ̀ ni pé èèyàn mẹ́rì lálàáfíà wa ọ̀tọ̀ ni pé ó ń tú ẹ̀rí sí kò ẹ̀rí ní tòótọ́ ẹ̀rí tí ó túra rẹ̀ fún ọ abẹ́rí ní ó túra rẹ̀ òun lọ́fẹ́ tú fún ọ ṣé wọ́n mọ̀ bóyá sọ́ọ̀mọ̀ bóyá bó ṣe tú yẹn bẹ́ẹ̀ náà tú ni ìwọ́n ma àwọn irinṣẹ́ ẹbí yẹn ti ń tú kéwú wọ́n ma sọ́ọ̀mọ̀ tó fi yín àbá yẹn mẹ́rin wa àwọn kọ̀wárìjì náà mẹ́rin wa kò sẹ́ni tí òkè mẹ́rin wa ló fi jẹ́ sí pé ìtàlù súnà fi yàtọ̀ òun náà ni kìtàbù wa súnà bí fahmi sálàfil umma a mú kìtàbù àti súnà tábà wá tú orí àgbọ́yé táwọn sọ̀hábà gbọ́ ìtumọ̀ tá fún kò ní yàtọ̀ fún ìtumọ̀ àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi wá lọ́kàn in tó fi wá lọ́kàn balẹ̀ in tí ó fi ọlọ́kàn balẹ̀ pé ìtumọ̀ tó fún nǹkan correct láyé ò ní pé tọ́ bá ti lè bá ìtumọ̀ tí àwọn tọ́lọ́wọ́ bá àlékẹ́lá satisfy wọn tó bá fi lè bá tu wọn mu ìtumọ̀ tí wọ́n fún tó bá ti lè bá mu ah ó correct ó ti correct because àwọn ilé ìbáyìí ọlọ́wọ́ bá àlékẹ́lá jẹ́ kó yíwa pé àwọn ọlọ́wọ́ bá àlékẹ́lá yọ́nú ságbọ́yé wọn o òun sì ìlànà tán fi sẹ̀sìn so wọ́n gẹ́jì bá ṣe ń tẹ̀lé lànà wọn irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni o ó ti là nìyẹn eléyìí ni àyà Kùránì tọ́pọ̀ ń tọ́ka lé lórí eléyìí tó kí insha Allah ta'ala tí bá tún ní kí n yà síbẹ̀ yẹn náà yóò tún gbà wá lásìkò tọ́pọ̀ àmọ́ kò síbẹ̀ àtà àpàrà ní débẹ̀ insha Allah torí pé kí làwọn sẹ́fìyàn fi ń pèyàn kéfèrí eré tá ń pè ní nawaqidul islam ṣe ní nawaqidul islam yẹn orúkọ kẹni tó ẹ́ sí pé ó kó gbogbo sẹ́tò lè ba islam yẹn jẹ́ ṣírkì wà bẹ́ẹ̀ ẹbọ wà nù nawaqidul islam kúfùrù wà bẹ́ẹ̀ nifaqun i'tiqadi ó wà bẹ́ẹ̀ so yẹ́ bá ní sí àti bídá al-mukaffira ó wà nínú nawaqidul islam so tó bá ti ní nawaqidul islam ó ti kọjá kí ẹ máa sọ pé kúfùrù bà islam jẹ́ kúfùrù nìkan kọ́ ní bà islam jẹ́ ṣéèkì náà máa bà islam jẹ́ àbí nífàkì náà máa bà islam jẹ́ so yíba nìsí so kúfùrù náà tó wá ní àwọn anwáwà ó ní àwọn oníranran ọ̀nà tí a máa ń gbà ṣe kèfèrí ṣéèkì náà láwọn ọ̀nà so kí máa ìjókòó yìí máa mójútó kí náà ń pè ní nawaqidul islam so that ẹ lè mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa tekfirul muayyan ìpè èèyàn ní kèfèrí ó kọjá wípé kíní a gbọ́dọ̀ mọ̀ kí làwọn iṣẹ́ kúfùrù pẹ̀lú delil tó clear nínú kìtàbà àti súnà gẹ́gẹ́ bí hadithu Ubadah bin Samit delil tó clear tó clear gan tí ó sí ambiguity nínú ẹ̀ tí ó wà ambiguous ó lè yẹn máa ń pè yẹn gẹ̀gẹ̀rì dẹ̀lílù tó clear 100% kìí ṣe pé àtàmọ́mátàmọ́ no anábì ló wí bẹ́ẹ̀ alámọ̀rí kìí sàlámọ̀rí tó rẹ́rìn kìí sàlámọ̀rí kékeré wà lọ́ọ̀ nítorí wọn bí jábìrì bùn Abdillah rahimahullah radiyallahu anhu wọ́n bí léèrè pé ǹjẹ́ yìí tí ẹ máa ń pè ẹnìkan nínú alùkíblà nínú mùsùlùmí ǹjẹ́ yìí máa ń pè wọ́n kẹfẹ́ rí ó ní láà ó ní ọláwọ̀ kí ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń pè wọ́n ní mùṣírìk ó ní because àwọn yẹn máa nǹkan tó mí kéṣe bó lè fúyẹ́ lórí ahọ́n àwọn èèyàn lónìí àwọn shabab wọ́n máa ṣe wàhálà torí pé ó wà pẹ̀lú wọn wọ́n sì máa bá sọ̀tá nítorí pé wọ́n rí mọ̀hádọ́rọ̀ wọn pé àbọ̀dá ah, ayọ̀ gbọ́n kan yìí kí oníbídíà ní kí ló ṣe ìmọ̀ ń lọ kúntù à ah. ìmọ̀ ń lọ kúntù lódì kéèké rí sí káṣúálè à ọ̀bẹ̀rù ọlọ́run wàláyọ̀ ìrùn ọ̀bẹ̀rù pé ó pàdé pẹ̀lú ọlọ́run jẹ́ gbìdà kìyàmà pé máa ń lọ kúntù lódì rí sí à ah ọ́nà ẹgbẹ̀ni kílọ́dẹ̀ ma lọ sàrùmí ah ma ń lọ sàrùmí kí ni sàrùmí ah! ṣe imẹ́ kí lẹ́yìn yàkíbù alẹ́ àgàn ha ah! sàrùmí kí lẹ́yìn yàkíbù alẹ́ ló di kèfèrí sí ha ah! inna lillahi wa inna ilayhi raji'un mo fi ọlọ́run times without number and in kẹta fọ́ ma proclaim ní mo ha gbọ́rọ̀ ní open places ó ní pé ìkílẹ̀ ní fídíò sọ̀rọ̀ ní kèfè rí o irun lọ̀kàn níní mo fi ọlọ́bà búra this same afa ní ó dẹ̀ ma sọ repeatedly pé afa Zarumi ń tọ́fà tó fi di kèfè rí on several occasions ló ti sọ fún mi on several occasions mo fọ́ ọlọ́bà búra ànúdẹ̀ ó wà musajjal ó wà recorded pé afa Zarumi nǹkankan nítorí pé ń kírun ẹ̀yìn Yakubu aliagan ní tàbí Zarumi di kèfè rí sí in fact of recent ẹni tó jẹ́ witness ń bẹ ní báyìí a sì pàdé pẹ̀lú ìkànnà àwọn àbúkan tó ẹ́ pé àwọn kan fún wọn kọ́lọ̀ wà lékẹ́lá kí ó lo ìpàdé wa papọ̀ yẹn kó lò sábàbí dáadáa fún àfáà yẹn gbàtà àfáà yẹn tí àfáà yẹn try láti justify pé ah, orí gangan tá àfáà fi jẹ́ kéfèrí wọ́n sáṣá láti wáìnì àfáà yẹn wáìnì àfáà yẹn nǹkan tó padà wá fi gé nàfà ní pé tó padà fi wé nàfà ní pé ẹ̀yà ní gẹ̀gẹ̀gẹ̀ tó bá tiẹ̀ tí ní gbogbo tó kó sí ẹ̀ ti kú mẹ́ including àkúrò àti he said it brother yìí sọ fún mi of recent wallahi ó ní àfájà ní kírin ẹ̀yà kíbàlẹ̀ èmi náà wọ́n ti pè ní kèfèrí wọ́n ní torí pé mo kírin lẹ́yìn mọ́ maraba wọ́n ní mo kírin lẹ́yìn mọ́ maraba inú àwọn tí wọ́n á mọ̀ jù láyé tán máa ń parọ́ jù láyé àwọn pípù yìí irọ́ tó ti báyé wọn ẹwà wọn gádà fi pè mí kéfèé rí wala wàláì mọ́ fọ́lọ́bà gúra wàláì ìntò mọ́ mara báyí láyé ni kódà ìyẹnà lẹ́yìn wọn rí ká mọ́ sọ ike mo kírùn lẹ́yìn mọ́ mara bá àti pé èmi ò pé ìlé kí lẹ́yìn mọ́ mara bá o sẹ́kí mo n kí mọ̀ maraba gan kán jẹ́ bọ́ gíbọ̀ pẹ̀sẹ̀ ẹ̀ẹ̀ẹ̀ tí you understand point mi kí wá kírùn lẹ́yìn wọn mú ti rí kèbèrè ìrún wọn kí lẹ́yìn wọn èyí bá wọn bọ́ gíbọ̀ pẹ̀ ṣe bí ìrún ní ní àbí ó ń ni mo kírùn lẹ́yìn wọn maraba in ìgbà yẹn mò ń gbé lálẹ́bọ̀sà àwa pàdé nínú gáràjì maraba ṣẹ́sì mọ́ mosque central mosque maraba yẹn sẹ́mọ̀ ní pé àwọn rawatib àwọn ọ̀run daily prayer tí èsì ọ̀run jùmọ́ ìmáàmù inú gáràjì ẹni máa ń kí fún wọn ìrun tí ìmáàmù maraba máa ń kí fún wọn ìrun ẹyọ kan ṣoṣo náà ni ìrun jùmọ́ ni ẹ̀tí ọ̀rẹ́ sáà ìrun jùmọ́ nìkan náà máa ń kí so mo wá kírun zuhuri ní ẹ̀yìn bàbá yẹn ń jọ yẹn èmi àtẹ́ni wá pàdé wọn kọ̀ wá wọlé kóhun kírun kọmẹ́lì kódà kò wọnú mọ́sálásí rí kọmẹ́lì sí kírun o but assumption ti ẹ̀ ní pé imam maraba ní kí ẹ̀tí rẹ̀ sáà ní sìn imam maraba assumption ti ẹ̀ ní pé conclusion ti ẹ̀ nípa àwọn ẹran kì so in tó fi lọ sọ fáwọn èèyàn rẹ̀ ní pé mo kí lẹ́yìn imam maraba the next thing o ni pé mo kí lẹ́yìn imam maraba mo di kèfèrí ah báwo lè fẹ́ ṣe lọ́dọ̀ ọlọ́run bàbá yìí pẹ̀lú àwọn jákujàku tẹ́ ń bá káàkiri ayé yìí nínú àwọn jágbàjàgbà tẹ́ ń bá káàkiri ayé yìí tó wọ́n ni man là nẹ́bi wí man sì ni min nínú àwọn gbólóhùn tó ẹgbẹ́ tán bá ti lò nínú èdè lárúbáwá gbogbo nǹkan gbogbo èèyàn ló kó sínú ni so ó túmọ̀ sí pé every turning and nari náà ló lè mọ̀ pìyàn kéfèrí ẹ̀dàkùn sí bẹ́ẹ̀ lórí sí ìtànẹ́bí wí nìyẹn mo ní mo kọ àdísì yẹn náà wá ẹ̀dá kan jájọ gbé yẹ̀wò ó fẹ́ tóbi ìrìwáyà bí mélòó kan tó láwọn ilé ìlà ìlàwọn nǹkan tí wọ́n máa sọ táwọn ilé mìíràn wá wò pé à wọ́n máa mẹ́rin wá nǹkan kan ẹni kákọ́ lọ wọnú sọ̀rọ̀ Bukhari hadith 6103 6103 àni Abi Hurairah radiyallahu anhu wọ́n gba hadith yẹn wá látọ̀dọ̀ Abu Hurairah kọ́nà bá kọ́ sí anna Rasulullahi sallallahu alaihi wasallam qala onídájúdájú òjíṣẹ́ Ọlọ́run ọba kíkàtọ̀ lọ́wọ́ bá kọ́ máa bá sọ wípé idha qala ar-rajulu li akhihi ya káfir arẹ́bìnrin tí èyàn bá sọ fún ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó bá sọ fún pé ya káfir mo pè rẹ̀ kèfèrí tó pọ́ ìyá rẹ̀ ní kèfèrí faqad ba'a bihi ahaduhuma arẹ́bìnrin ìkánnú àwọn méjèèjì yẹn yóò di kèfèrí o gbólóhùn yóò ní lọ bẹ́ẹ̀ ìkan náà méjèèjì yóò di kèfèrí ẹgbàwọ̀ ilé parí síbẹ̀ ẹgbàwọ̀ mi tó tẹ̀lé 6104 sẹ́gbẹ́ 6103 mọ́kàtánsìn àni abdullahi ibn umar ilé ibẹ̀ látọ̀dọ̀ abdullahi ọmọ umar rẹ̀ ti gbàwá radiyallahu anhuma kọlọ̀mbà kọba yọ́nusún àti bàbá ẹ̀ anna sallallahu alaihi wasallam qala onídájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé ayyuma rajulun eléyìíkéyìí ọkùnrin eléyìíkéyìí èèyàn èyíkéyìí èèyàn ẹni yòówù tí ìbá ṣe qala li akhihi tó bá sọ fọ́mọ ya rẹ̀ kí yá káàkì pé ìwọ kèfèrí faqad ba'a biha ahaduhuma faqad ba'a biha ẹnìkan náà àwọn méjèèjì yẹn yóò di kèfèrí tàbá ọlọ́wọ́ ní ẹgbàwà muslim annáfíì látọ̀dọ̀ náfíì an ibn umar òun gbà látọ̀dọ̀ ibn umar annanabiya sallallahu alaihi wasallam qala anabi sallallahu alaihi wasallam sọ wípé idha kaffara ar-rajulu akhahu tí èèyàn bá pé ọmọ ìyá rẹ̀ ní kèfèrí idha kaffara ar akhahu faqad ba'a biha ahduhuma anábì ní ẹnìkan náà méjì lẹ́tọ̀ọ́ kó di kèfèrí ẹgbà wá mi nínú muslim náà again àwọn ìyàtọ̀ díẹ̀ lè díẹ̀ ń bẹ àwọn gbólóhùn èyí ló jẹ́ kí n mọ̀ kàbẹ̀ ìtumọ̀ kankan náà gbogbo ẹmú wà ìyàtọ̀ díẹ̀ lè ń bẹ àwọn gbólóhùn tí ó mọ̀ fún wa láwọn ìtumọ̀ kan tí a ní láti gbé yẹ̀wò anábì ní ayyuma eléyìí kéyìí èèyàn eléyìí náà wà ní sahih muslim wọ́n gbà látọ̀dọ̀ abdullahi ibn dinar annahu sami'a ibn umar olóhun gbọ́ ibn umar yaqul tó sọ pé qala rasulullahi sallallahu alaihi wasallam olójúsí ọlọ́run bá sọ pé ayyuma imri'in eléyìí kéyìí èèyàn qala li akhihi ya kafir tó bá sọ fọ́ mọ̀ rẹ̀ pé kéfèrí ni ọ́ mo pèrè kéfèrí faqad ba'a biha ahduhuma Ànábì ní kan náà méjèèjì ó ti lẹ́tọ̀ọ́ kó di kèfèrí in kana kama qal riwaye le wa ṣàlàyé bí tí àwọn yòókù dúró sí àwọn bí tá tin kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí tó ń dúró sí ṣé pé àwọn ẹgbà wa tá tin kà tẹ́lẹ̀ wọ́n ní ìkan náà méjèèjì ti di kèfèrí ni bet sọ reason ele wa fẹ́ ṣàlàyé pé in kana kama qal

so otu túnmọ̀ sí pé implication ni pé téèyàn bá pé ọmọ ìyá rẹ̀ ń kéfèrí ewu ti wà láàrin àwọn méjèèjì ewu alákọ̀ọ́kọ́ àmì ewu ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kẹ́ni tó pè ń kéfèrí ẹ jẹ́ kéfèrí tó bá ti jẹ́ ewu ni fún àbí èsè ewu ni fún ewu ni tí ti wá lọ jẹ́ bẹ́ẹ̀ kéfèrí yàn padà sọ́dọ̀ rẹ̀ ewu lọ fún àbí èsè ewu fún ọ ó túnmọ̀ sí pé ewu ńláńlá ń so for either of the party fún kan nù àwọn méjèèjì ewu yẹn ń bẹ lórí ẹ̀ nǹkan tí hadith ń sọ fún wa nìyẹn nínú sahih muslim náà again wọ́n gbẹ̀rẹ̀ wà látọ̀dọ̀ abu dhar annahu sami'a rasulallahi sallallahu alaihi wasallam olóngbà anábi tó sọ wípé yaqul anábi sọ wípé man da'a rajulan bil kufri ẹni tó bá pèèyàn ní kéfèrí aw qala aduwallah àbọ́sọ wípé ìrẹ́ ọ̀tá ọlọ́run yìí ó pè yẹn lọ́ta ọlọ́run anábì ni wà léyìí sakadalik tẹ́ni ò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí ò kí ń ṣe kèfèrí illa haro alayhi anábì ni tó bá fi wá lè ṣe báyẹn o ọ̀rọ̀ yìí ò ní lọ naam ibi báyìí tán bá bẹ́ tú hadith yìí bá ṣe tú ní bọ̀rọ̀ gidi wọ́n wá bẹ̀rẹ̀ sí ma fún láwọn túmọ̀ tó burú wọ́n ní ẹ̀rí pé tánàbí sọ́mbì ni pé ìdàkọ́lá rọ́jùlù tó tẹ́yẹn bá pọ̀ mọ́ ìyá rẹ̀ ń kéfèé túmọ̀ sí pé yẹn lè pè yẹn kéfèé rí nìyẹn pé ẹnu nǹkan tó gbọ́rọ̀ mọ̀ òun náà ni pé kí kéfèé yẹn níbo lẹ̀ rí ẹwà ẹ̀rí pé àwọn oníbídà jẹ́ kèfèrí bó lọ́wà kúlù bídà ti ń bọ̀ lálàtẹ́ ń gbé káàkiri sóhun ni ẹ̀rí pé bídà jẹ́ kúfùrù ẹ́ anábì ò wí nǹkan ẹ̀dẹ̀ ń wí alódẹ̀ tó sọ pé kúlù bídà ti ń kúfùrù wí tòótọ́ ọdánú lọ́wà níbo anù lànẹ́bí pé wo bídá anù tán bá sọ pé dọ̀láàlà ní nkẹ́ kò mí ní kúfùrù dọ̀láàlà kò mí ní kúfùrù lafzun mushtarak nǹkan tó kó sínú ẹ̀pọ̀ bá sọ pe. dọ̀láàlà yíò kọ́ la fẹ́ yẹn jùsìn wọ́n ní nǹkan tánàbí ń sọ ni pé téèyàn bá pè yẹn ń so ó túmọ̀ sí pé èèyàn lè pè yẹn ń the only thing in tó kà take care tó gbọ́dọ̀ sọ́ra fún òun ni pé kó wà kó ṣúọ̀ kó rí kó dá lójú pé ẹni tó ń pè ń kèfèrí yẹn kó dá lójú pé kèfèrí báwo ni ó ṣe dá ọ lójú ìwọ máa ọmọ kéwú débẹ̀ ṣe bí n tí àfáà yín ebi tí sàbàtà pè ní kúfùrù fún ẹ ṣe bí wọn náà fi ń pè yẹn kèfèrí ẹ̀ eh, tí understand okay eventually tẹ́ni ọba ọlọ jẹ́bẹ̀ mọ́ ńkọ́ ọmọ pé ọmọ kó sí kó rẹ sínú problem tí ọba jẹ́bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ńkọ́ tí ọba lọ jẹ́bẹ̀ ńkọ́ kí ló rò pé yóò ṣẹlẹ̀ sí ọ̀nà because wọ́n ní nǹkan léwu anẹ́bí ń sọ fún agbé nǹkan léwu pé tí nǹkan yọ̀bá ti lórí bẹ̀ yóò rí báyìí anẹ́bí ń kálẹ̀ take care pé ń tọ́fẹ́ sọ yìí tí ọba lórí bẹ̀ mọ́ tí wọ́n bá rò pé kèfèrí ni tí wọ́n rò yí pé yí tí wọ́n rò pé yẹn tó rò pé kèfèrí tí ẹba tí ìdájọ́ Islam bàbá gbàbẹ̀ lọ́nkọ́ kí ló fẹ́ ṣe náà ẹ́ kódà mujtahid anábi fi khọ́tọ̀ wù nílẹ̀ fún hey ìyẹn tá pè ní mujtahid tó jẹ́ sí pé ẹni tó ga jù nínú ìpele ìmọ̀ nínú ẹ̀sìn náà pè ní mujtahid ó lè láwọn ṣùrù ó ní ìtẹ́yàn attain level tẹ́yàn máa reach nínú ìmọ̀ kó tó di mujtahid ọ́dàkí mo jí sọ́mbì rí náà àbí mo sọ́mbì kan a ní wọ́n bí Imam wọ́n bí mọ́mọ́ mọ́dí pé sí ìyàn tó bá ha àdísì 10,000 kọ́ ìmọ́mọ́ mọ́dí yọ́ lọ mọ́jẹ̀ àdísì 10,000 ní ọmọ sí fatuwa wọ́n ní 20,000 kọ́ ìmọ́mọ́ mọ́dí 20,000 àdísì 20,000 wọ́n ní láìláì kò lè tí ìmọ̀ sí fatuwa 30 kọ́ ìmọ́mọ́ mọ́dí kò tó bẹ̀ 40 kọ́ wọ́n ní ò tó bẹ̀ 50 kọ́ wọ́n ní ò tó bẹ̀ 60 kọ́ ò tó bẹ̀ 70 kọ́ ní tẹ́ẹ̀bá rẹ̀ lómi ìmọ̀ ẹ̀lẹ́ manage 70 tẹ́ẹ̀bá rẹ̀ lómi ìmọ̀ ẹ̀lẹ́ manage ta ni o imam bukhari hadith 600,000 ló wà lórí imam bukhari 600,000 àti sahih àti da'if àti mawdu' so that tó bá ń gbé da'if bọ̀ kó tó kájálẹ̀ yóò ti sọ bí tó fún àtẹ́ntọ́ gbà wá àti gbogbo wèrè tó mẹ́ <laughs> so that gbogbo mọ̀ pé ah eléyìí eré kọ́ gbogbo tí ma ń gbé bọ̀ tó bá yẹ pé dáadáa ni mò ń gbé bọ̀ ọmọ tó bá yẹ pá burú ni kò lè dàrú ma lọ́wọ́ eh torí pé alimtu sharra la li sharri walakin li tawaqqihi wa man lam ya'rif al khayra min ash-sharri yaqa fihi èyàn gbọ́dọ̀ máa burú ni bọ́ bá ṣe máa àkídà alùsúnnà lọ́gbọ́dọ̀ máa àkídà tó takò kọ́nà bá wí torí tẹ́yàn bá sì tó wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó lè bà pé ah n tó wí wọ̀dá àkídà báyìí lọ́sọ àwọn tó bẹ́yàn bá máa kídà ṣíà bẹ́yàn bá sàkídà ṣíà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóòlò sí mọ́ tó kó sí ọgbọ̀rọ̀ máa kídà ṣíà ni ọgbọ̀rọ̀ máa kídà kọ̀wárì ọgbọ̀rọ̀ máa kídà tẹ́sílà ọgbọ̀rọ̀ máa ti súfí àbí lókùn mẹ́gbẹ́ àìntọ́ sọ àkídà súfí lọ sọ yìí ẹ̀ tí ọ̀nà sáà èyàn máa ń ma burú ni yóò bá ti ma dáadáa yóò wá ma burú ó ní láàlì ṣẹ́rì kéde kí mo fẹ́ máa sàbúrú walakin li tawaqqihi àti àmọ́ torí kí n lè bá sọ́ra fún ni torí kí wà man lam ya'rif al-khayra min ash-sharri gbogbo ẹnikẹ́ni tí ó bá máa burú yàtọ̀ fún dáadáa yaqi'u fihi yóò máa sàbúrú yóò pé dáadáa lòun ṣe ó ní hadithu Hudhayfa pé kana an-nasu yas'aluna rasulallahi sallallahu alaihi àmọ́lẹ́tẹ̀ máa bẹ́ bèèrè èmi bèèrè dáadáa o aburú lè mímọ́ bèèrè kí lọ́fà nítorí kí mọ́ ń bẹ̀rù pé kí má bà kó ni n bá ti mọ̀ máa lè sá fún àbí ọ̀dà ẹgẹ́ bí èyàn ti ń lọ ní ni ah, arọ ọrọ àárọ̀rọ̀ àfá kí ló tẹ̀mọ̀ sí báyìí náà torí èyàn ti bá ń sọ pé ẹmọ́ sára ya burú dáadáa kẹ́mọ́ sọ mọ́ sọ dáadáa kí ah, á bá sí báyìí tó wà náà tó lè gbé ọwọ́ náà kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń lọ nínú gbó tẹ́wà ní ha ẹ má sọ pé tẹ́ bá dénú gbó ọbẹ̀ kùtẹ́ pàdé ọ̀yà nkankan ẹ má sàlàyé fún péjò ń bẹnu gbó àti kìnìún ẹ̀ẹ́ kóní kìnìún kóní músù àwọn tó sọnù nù àbí yáà músù dáríwá tó sọnù tí wá dàgbà kọ́ máa pe kìnìún báwọn sẹ pé ọ̀kágbà kò bá nù ọwọ́ sàlàyé fún pé ẹ bá dénú gbó yẹn mọ́ bá kìnìún pàdé o báyìí ní ti máa ń ṣe èèyàn so that bóyìí ṣe rí ni tó bá dénú gbé yóò lè mọ̀ pé yóò lè mọ ejò yóò mọ kìnnì gbogbo tó lè kágbà kò bá yóò mọ̀ bàbá ni àà nínú nínú ẹ̀kẹ́ mọ́ sọ fún pé àà ah, àwọn gánà àwọn màlúù ẹ̀kìní àà ọ̀ ń dákọ̀ ara ẹ̀kọ́ tó dá nǹkan tí kìí ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pọ́ bá ṣe ń sàlàyé dáadáa fáwọn èèyàn ma ń sàlàyé burú so that wọ́n lè bá mọ́ kán lè bá jìnà sí so ilé báyìí ó ní nǹkan tí kí wá nǹkan tá ń lò ń bẹ́ẹ̀ ẹ̀kẹ́ mo ní nǹkan tá máa ń sọ ni pé anábì sọ pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ so ó sí pé ẹni tí ó bá ti sọ bẹ́ẹ̀ o anábì ti jíkọ́ pé a lè sọ bẹ́ẹ̀ nìyẹn àmọ́ téèyàn kà tẹ́kì à ó ní pé kọ́ mọ̀ pé kúfùrù ń bẹ lára yẹn àwa ni a níta anábì ah, ń sọkọ́ yẹn anábì ò sọ pé ká máa sọ màá wá ka lọ́wọ́ hadith yẹn báyìí máa fara wa lè tún kà kẹ́yìn náà káwájọ gbé yẹ̀wò papọ̀ pé níta anábì ń sọ nìyẹn anábì ò sọ yí pé inu hadith pé èyàn lè pè yàn kéfèrí pẹ́nu ká tó gbọ́dọ̀ ṣú ọ̀kan ni pé anẹ́bí ń hazarọ̀ wa anẹ́bí ń kí wa nínú ká má ṣe nǹkan ká sọ́ra fún nǹkan ìwọ́dẹ̀ ń sọ wípé anẹ́bí láà lè ṣe ẹnu katákà tẹ́kì à ní pé kọ́ mọ̀ pé ó tún ẹgbẹ́ wọn mọ̀ wípé ẹnu bá káfìrí ọ gbọ́dọ̀ implication ọ

anábì wọn pé ìdàkọ́lá rọ́júlú lí àkíhì anábì ní tí mùsùlùmí bá sọ fún ọmọ ìyá rẹ̀ pé yá káfì ìyẹ káfì rí kí ni ó ṣẹlẹ̀ sí àmì ìfẹ́ sọ in tí ó ṣẹlẹ̀ sí un náà ń pè ní ìdájọ́ àbí ó tún ẹgbẹ́ pẹ̀lú hadith yìí intanẹ́bì fẹ́ sọ ni pé implication ewu tí ń bẹ́ẹ̀ bí máa pè yẹn kèfèrí anábì ọ̀ legalize kọ́ máa pè fún ọ bẹ̀tọ́ ọlá ti lè ṣe consequence rẹ̀ tánàbí fẹ́ sọ fún ẹniyẹn ẹ̀dàkùn tó bá ń sọ consequence nǹkan fún yàn ẹni tí bá ń sọ implication nǹkan fún yàn pé ewu tí mẹ́mì kan kí ní sọ fún ẹ mẹ́dẹ̀ẹ́bẹ̀nu kí sọ fún yàn ní sí pé ẹni tó bá ṣe zìnà yóò jẹgba 100 tí mo sọ fún ọ pé yàn lè máa ṣe zìnà nù pé ah, àrẹ́bìtì láàrẹ́ fẹ́ ṣe zìnà kàmà pẹ́ 100 lọ́jẹ̀dẹ́ kàmà yí pé ẹnu kátọ́ kẹni láti mọ̀ náà ni pé ọjẹ̀ gbọ́ndìlẹ̀ ṣẹgbẹ́ tán sọnù alẹ́bìlá lè pèyàn kéfèrí kàsáàtì mọ̀ pé tí ẹ̀bá tíwá jẹ́ kéfèrí o ó di kéfèrí káṣíwádé bí gbà fún yẹn sọ pé anẹ́bì ní ẹgbẹ́ tọ̀ anẹ́bì ò ní a máa ṣe zìnà bẹ̀ tọ́ bá ṣe zìnà o mọ̀ pé implication nípa anẹ́bì lọ́jẹ̀ gba 100 tọ́ bá ti lè jẹ́ ìtẹ́lẹ́bì tọ́ bá sọ fún ẹgbẹ́ tọ́ bá ṣe nǹkan báyìí yóò irú nǹkan báyìí ní ń bẹ fún ìjúmọ̀ ní kí mọ́ ṣe kírù nǹkan ń bà ṣe kíní ẹwọ bá yẹn tí wà ní ìsìgbòdì ẹ̀dàkùn níbo làwọn ibi tí láàrin máa pẹ̀yàn kéfèé níbi báyìí ìdákọ́lá rọ́jùlù ní àkíhì àkáàfè anábìní tí èèyàn bá sọ fún ọmọ ya rẹ̀ pé ìrẹ́ kéfèé rí anábì wá bẹ́ kí ni ọmọ ẹ̀sọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí tàbírọ̀n láti lè kìlọ̀ fún wa ló fi jẹ́ ni náà fi máa ń lo wọ́n fi máa ń sọ pé fitnatu tekfir kíní kan wọ́n máa kọ tíra wọ́n máa kọ tíra lórí pé hadith yìí wọ́n wà dúró lórí àwọn hadith yìí pé hadith yìí ní fúwa lára ní sọ fún wa pé fitna ń bẹ bí kí ẹ máa pèyàn o wàhálà ń bẹ́ẹ̀ o àgbákò ń bẹ́ẹ̀ o implication rẹ̀ rẹ̀ o ànábì ó ń kìlọ̀ fún wa pé tó bá lè sọ bẹ́ẹ̀ mà pé hukmu ẹ̀ lé ní tí ó ṣẹlẹ̀ lélẹ̀ ẹ wo ibi táwọn tí wà hadith sí ẹlẹ́ẹ̀kejì arẹ́bìn ní ayyuma rajul e ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá bílé sọ fún ọmọ ìyá rẹ̀ ẹnikẹ́ni whoever tó bá ṣe bẹ́ẹ̀ kí ni implication rẹ̀ arẹ́bìn tó sọ ẹ̀ẹ́dá máa sọ báyìí pé ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá fi lè kọjá ní sóbí tó sáré yóò jí àgbákóyà tí wọ́n ní kọmọ sáré sóbí nù wọ́n ni ọmọ sáré nù kàní ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá bèèrè lọ sí odò asàdám tọ́lọ bẹ́ síbẹ̀ ọba lọ́nu o <laughs> wọ́n ti láàrin lọ sódò asàdám ẹnu kan ní pé kàmọ̀ ipé ó gbódò lọ́dé <laughs> kàmọ̀ ipé bọ̀bá ti mọ̀ ẹ̀ ó gbódò lọ sí irú yìí náà máa sọ ìtumọ̀ ẹni pé mọ́débẹ̀ kọ mọ́ bá rí wàhálà nù mọ́débẹ̀ nù mọ́débẹ̀ nìyẹn so gbogbo àhàdìsì yẹn rí ẹ dákun tẹ́bá sẹwárí gbogbo àhàdìsì látòkèdélẹ̀ nǹkan tó ń àfádà nìyẹn nǹkan tó ń túmọ̀ nìyẹn nǹkan tó ń túmọ̀ yẹn ẹnikẹ́ni tó bá ṣe báyìí ní tí ó rí lélẹ̀ kódà rẹ́bìnrin kódà tó bá tún sọ fún yí pé yá àdúwà Allah nítorí pé nínú àwọn alfáàdù tí ẹ̀lẹ́fi pèyàn kẹfẹ́ ní kẹfẹ́ ní àdúwùlọ́ torí pé àdúwùlọ́ ìdàkejì àhàbíbùlọ́ ni àbí so èyàn kí ń pèyàn bẹ́ẹ̀ tó bá fi lè sọ bẹ́ẹ̀ ní implication rẹ̀ rí so ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹni tí ń kìlọ̀ fún ìyẹn nítorí kó lè bá sára fún aburú tó lè ṣekíní tó lè jáde ńbẹ̀ so lẹ́yìn eléyìí báyìí ó parí kí wọ́n fi conclude ṣe rí àríyí tó tó ń wá pé man náà sẹ́kẹ́ man mo ti ní ó túmọ̀ sí anybody èèyàn náà ni pé ẹnikẹ́ni tó bá pè yàn kèfèrí implication rẹ̀ rẹ̀ o ṣe rí ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn wọ̀nyí kéwú tó bá ti advance òkín yé wọn kódà tó bá gbé nǹkan wá ní àm tó bá gbé nǹkan wá ní kéwú tó bá lo láwùsù tó wà àm tó wà general láwùsù gbónà tó ẹ́sìkò kówó nǹkan papọ̀ wọ́n sì gbogbo àní mẹ́mí ní àm fa kò yáwọn ilé torí pé aláwọn ìmúmù kan tó ṣe yùrọ́dù biha al-khusus wọ́n ni ìmúmù yùrọ́dù biha al-khusus lóòtọ́ láwùsù tó wáyìí gbónà tó wáyìí gbogbo èèyàn ni wọ́n gbà lérò bet gbogbo èèyàn ló ń túmọ̀ sí bet àwọn èèyàn díẹ̀ àwọn pàtíkúlá èèyàn kan ni wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn yìí bet ọ wá ní gbólóhùn tó túmọ̀ pé gbogbogbò bet kìí ṣe gbogbogbò náà míì wọ́n kàn lo nǹkan yẹn láti fi sàpẹ́lé fún àwọn kùsùsù yẹn ni hai ẹlẹ́gẹ̀ fún yín ní ẹlẹ́gẹ̀ fún yín ní hadithu bíi mélòó kan lórí ẹ̀ bẹ̀tẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àyà Qur'an nínú suratu suratu Maryam ọlọ́ni fanadathul malaikatu wa huwa qa'imun yusalli fil mihrab naam títí zakariya ti ẹniyẹ ọlọ́ni fanadathul malaika ọlọ́ni almalaika sami ẹ̀kẹ́ àmùnù kí náà ń pè bẹ́ gbogbo malaika náà ń pè bẹ́ tàbátí ní almalaika jami'u malaki ni sẹ́n pé inú àwọn alifáàdù lè mú inú àwọn alifáàdù inú àwọn lábùsù lè generalize ní ká lo plural bí so almalaika jamiu malaki ni ọlọ́wà ní fanadatul malaika ọlọ́n ni àwọn malaika tàbáfẹ́ tún ní lábùsù àwọn malaika wọ́n pè zakariya wa huwa qa'imun yusalli fil mihrab zakariya sì jẹ́ni tó dìde tí ń kírun lọ́wọ́ nínú masalasi nígbà yẹn so ìmúùmù lọ́lọ́wọ́ bá lò àwọn màláìkà ló pè Jibril ló pè Zakaria ẹnìkan péré náà ni Jibril ni wọ́n sì gbé wá ní ọ̀mọ́ wípé gbogbo màláìkà ló pè wọ́n fi àdọ́mà wọ́n fi pọ́n Jibril lé ní wọ́n pèlé ní umumun yuradu bihi al-khusus gbogbo eléyìí ò yáwọn eléyìí nígbà tí wọ́n ní kọ́ kéwútàn ní kọ́ usulul fiqh àwọn ìlúmù almusaida àwọn wọn ní ṣe káàkiri ẹnu wọ́n sì mẹ́jà a sì ní ẹbọ́ta ẹbọ́ta káyé ròdò ẹbẹ́ ilẹ̀ ẹ̀mọ́ kéwù ni ẹ sì bọ́ta ẹ̀yìn ebó ń eme sí ní kọ́ṣ ẹ̀ ọmọ parọ́ tẹ́ra rẹ̀ àìmẹ́yí ẹ̀rí wàlọ́hì ẹ̀rí ń mú pé ẹ̀mọ́ mú bídà sí ní àyè onígbà wa láti lọ bẹ̀ ó gbé òun náà ni gbólóhùn anábi sallallahu alayhi wasallam ó ní ọlọ́wọ́ bá ní inú kudusi qudusi ọlọ́wọ́ ní qasamtu salata wa abdi nisfayn ọlọ́wọ́ ní èmi ọlọ́wọ́ bá mo pín sọ́lá mo pín sọ́lá kí náà pè ní sọ́lá ìrun àbí sẹ́pẹ́ àmùnù ọlọ́wọ́ ní àmùnú gbogbo sọ̀lá àlọ́wọ́n bá lásìkò gbé wa bẹ̀tí tánà tí ó ń gbà lérò mẹ́ yẹn fatiha náà pè ní sọ̀lá umumun yuradu bihi khusus qasamtu sọ̀láta ọlọ́ ni mo pín suratul fatiha ìjọ ah, ọlọ́wọ́n bá hadith yẹn jẹ padà tó wá yanjú ẹ̀ lọ́dọ̀ pé fa idha qala abdi alhamdulillah abi so ọlọ́run bá lè kíra àdísì máa bẹ̀rẹ̀ sí máa lọ́bẹ̀ máa lọ́bẹ̀ máa lọ́bẹ̀ so eléyìí báyìí ẹ̀múùmù ni but yuradu bihi al-khusus irú ẹ̀ wá pọ̀ irú ẹ̀ pọ̀ irú ẹ̀ pọ̀ gan kódà tẹ́ bá jẹ́ sí pé áàmù lẹ pé pé ó wá ní sí rọ áàmù táà bá kọ́kọ́ lọ ẹ̀pẹ́ àti kọ́kọ́ tí ẹ̀rí ní táà fi máa ń ṣe báyẹn ó ní pé ẹ̀kọ́ táwọn afáàsúnnà kọ́ wà nìyẹn àwọn afáàsúnnà tó bá fẹ́ báyẹn jà pẹ̀lú ẹ̀rí wọ́n gbogbo ọ̀nà gbogbo bí tó bá lè sásí pátápátá wọ́n àmọ́ di fún ọkọ́ sàlàyé ìkànnì tó bá ti sàlàyé tó bá ti clear àtàwọn nìtò ìyún tó bá tó wá rí báyìí náà báyìí tó lálàyé ẹ̀ tó bá gbogbo ọ̀nà tí ìyàbá lè sálá sí so that kò ní sí nìkan tó fẹ́ gọ sí àbí kẹ́ gíní ká fi gírú ọ jáde láti bẹ̀ bóyá jáde jáde kó mẹ́ ò lè gọ́ bẹ̀ ò lè gọ́ sí bẹ́ẹ̀ ò lè lè ta ń sọ yìí wà ilá àlàyé alákọ̀ọ́kọ́ yẹn ti clear ẹ̀ ọ̀nà sáà wípé ìntánẹ́bí ń sọ ni implication tó bá kú yẹn kéfèrí

aláwọn nǹkan tẹ́kọ́ wá ní òmùmù tòótọ́ bẹ̀tì kùsùsù náà gbà lérò pẹ̀lú ẹ̀ tó kọ́nà ọba kó sànà wa tó eléyìí báyìí òun làwọn ẹ̀rí tẹ́mọ́ ń gbára lé tó sọ pé ẹ so ọlá lè pèyàn kéferì kò sí ẹni tó léyìn ò lè pèyàn kéferì ẹ̀ ń pàtó ń sọ repeatedly a lè ẹ̀wọ́n ni ẹ kí wá ni àwọn àbúwábù rí dà ọwọ́ àánú fíkì ọwọ́ àánú àkìtábù fíkì pé àwọn kútùbù fíkì pé àbúwábù rí dà táà fó ti mọ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá jáde kó ní Islam tí yọ̀ bá lè di kèfèrí ní kí ni bábù rí dà wà fún ó ń bẹ àléyàn lè pèyàn kèfèrí sẹ́ àmọ́ wọn wo ni ó máa pèyàn kèfèrí là ń sọ pé kìí ṣe sí gbogbo wáyé iṣẹ́ àwọn ar-rasikhuna fil ilm iṣẹ́ àwọn ẹni tó dẹ́rú ẹ̀wò láyé Ànábì sallallahu alaihi wasallam Usama bin Zaid oníjọ́ yẹn ọlọ́rọ̀ tánẹ́bí sọ fún òun bí pé kí òun ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni ìgbà tó gbogbo sẹ́rẹ̀ òun ló ti bàjẹ́ lẹ́ni tí Usama bin Zaid pa lẹ́yìn tó sọ la ilaha illallah ìròyìn wá nínú ànẹ́bì ànẹ́bì ní ha akọ̀tẹ́tẹ́ ó bá dẹ̀mẹ̀ kọ́lẹ̀ la ilaha illallah ilẹ̀ Usama bin Zaid ọpa èèyàn tó sọ la aláṣà kọfíta kọlbà arẹ́bìnrin kílótò sọpọ̀lẹ́sẹ̀ fún gbáyà rẹ̀ sórí tí bẹ́nu gbáyà rẹ̀ ni aláṣà kọfíta kọlbà ha kayfa tasna'u bi la ilaha illallah yawm al-qiyamah báwo ló ibẹ́ sí pẹ̀lú la ilaha illallah tó sọ lọ́jọ́ gbẹ̀lẹ̀ kìyàmà kí lọ́kọ̀ pẹ̀lú gbáyà rẹ̀ ipò ọ̀sán torí pé ìyẹn jùmọ̀ ìyìn bẹ̀rù ni ọmọ tó wà nù gbáyà rẹ̀ ẹ̀ẹ́gì ní tó fi rí rẹ̀ fún nìyẹn ó dìgbà tí ọba tó rí kúfùrù tó clear wípé ó wá padà wá ṣe kúfùrù tó clear tó bá gbólóhùn ẹ jẹ́ àmọ́ ẹ ń bẹ̀rù ni ẹ kò mí ní tó sọ ẹ ah! ẹni tó serú ẹ láyé ànẹ́bí ó kábàámọ̀ Usama bin Zaid olólùfẹ́ ànẹ́bí jùlọ ọmọ olólùfẹ́ ànẹ́bí tó ẹgbẹ́ tí wàhálà bá dé táwọn èèyàn bá fẹ́ bí ànẹ́bí lórí àwọn nǹkankan ẹni tó lọ bá ní ẹ pé tẹbàfẹ́ bí ànẹ́bí o tẹbàfẹ́ bá sọ̀rọ̀ ẹni tẹ́rì lọ bá òun náà ni ẹni ìtẹ́rà níbi fẹ́ràn rẹ̀ kẹfẹ́ kọ̀rọ̀ sí lẹ́nu tó ń tí bẹ́ẹ̀ jọ tó dẹ́rú ẹ̀ wò ojú ànẹ́bí pọ́n sí òun gẹ́ ń sọ pé lọ́jọ́ yẹn bí pẹ́pẹ́ pé àbóhun tẹ́jẹ̀ gba Islam lórí tó kọ́nà bá kódà ń kó sànà wa kìí sọ̀rọ̀ tí ó rọrùn kìí sọ̀rọ̀ tó ń pàwà sàbá akẹwà ayọ̀ gẹ̀sí tàbá sọ pé eh, kìní kan àbúyẹ ṣojú ní kọ̀rẹ́ pé yẹn kẹfẹ́ rí tẹ̀fẹ́ ṣe kìní kan èmi ti lẹ́jọ mi mọ́ lẹ́ni mọ́ lẹ́ ẹ̀ẹ́ ọwá jókò tọ́lẹ̀ ó ti ó kó sí ní mo dẹ̀lẹ̀ àbúyẹ ní à mi ò kí sálámọ̀ sí mọ́ onírùjú ni wàláì tó bá ti pèyàn lónírùjú káàfìrí náà pèyàn ó kílẹ̀ àdára ẹni tó bá ti sérí àrí tó bá ti lónírùjú lèyàn káàfìrí ní ẹgbẹ́ kí lónírùjú lọ́dọ̀ orí bídíà ìjẹ́mẹ̀ so gbà kó sí mo lẹ́ni àbúyẹ mi ń jẹun mo fi jẹun náà ẹ́ kìlà lọ́dọ̀ rẹ̀ aláró kìlà aláró ọ̀nlọ ọ̀nlọ ọ̀nlọ lẹ́tọ̀ aláró náà ọ̀nlọ mi ṣe o ni lọ àwọn ọmọ ẹ̀tí wọ́n ti padà sẹ́mẹ́sẹ̀ sí o ó ní mo ti padà sẹ́mẹ́sẹ̀ jàbátá ní mo ti padà sẹ́mẹ́sẹ̀ pàláì wàláì kí ẹ̀mọ́ parọ́ òṣì ó ní mo padà sẹ́mẹ́sẹ̀ àmọ́ wọ́n náà lámírù wà bí wọ́n náà ló sì mú mi padà síbẹ̀ so kọ́nà ọba kó sànú wa so eléyìí báyìí a fi inshallah ta'ala atùmọ̀ tẹ̀síwájú atùmọ̀ tẹ̀síwájú pẹ̀lú gọ́nà báyìí àwọn ẹ̀rí tó máa ń gbára lé náà lélé báyìí lórí ọ̀rọ̀ pé ṣé èyàn lè pèyàn kéfèrí àbí èyàn lè pèyàn kéfèrí pẹ̀lú gọ́nà báyìí a ti rí pé ọ̀tọ̀ ní nǹkan tánàbí ń sọ ànẹ́bí ń kìlọ̀ fún wa ni àwọn ẹ̀dẹ̀ ń tu nítorí pé ànẹ́bí ń fún wa ní ìjẹ́tọ̀ pé ká máa pò ara wa ní kéfèrí so àkọlọ́wà lè kíá kí ó fún wa lágbọ̀ọ́yé súnà báyìí náà ṣe máa ń ṣe pẹ̀lú ẹ̀rí tó yẹ sí wọ́n máa tú gba òdì wọ́n máa tú gbòdì fáwọn èèyàn ṣé bá nísìn brọ́dà mi dẹ̀ ní àníyàn tó dáa lòun ní òun fẹ́ sẹ̀sìn ni so ó dẹ̀ ní fíkọ̀ sí afá yìí níwọ̀n bá pé afá ah, yìí dúró dédé náà lójú ara tiẹ̀ ṣe àwọn ọ̀dọ́sá máa ń sìn so bó ṣe gbàtàn jẹ́ nìyẹn so àmọ́ in tó máa ń ṣe ni pé bẹ́yẹn bá ti wá lè bọ́ síbẹ̀ pẹ́rẹ́ báyìí àti mọ̀nà àti jáde ń bẹ̀ wallahi ó léwu gan ó nira gan torí pé kíni kò ní gbọ́ tẹlùmí ìmọ́láyé gbogbo ẹlùmí ara ọ̀yẹn gbọ́rọ̀ àwọn onírújú náà gbogbo tí ó fi gbogbo ọ̀nà tó lè fi mọ̀nà wọ́n ti blọ́kẹ̀ ọ̀rọ̀ ẹnìkan péré ní ọmọ gbọ́ òun náà lọ́rọ̀ jàbàtà àti tàbùkù ìyẹn ẹ̀sẹ̀ dé ni tí àwọn ẹ̀sáàbà yìí sìn ẹ̀hẹ́ so tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó ti sí yẹn jàbátá nìkan ni bẹ̀tí báyìí ní sí yìí majority wọn gan tó fẹ́ máa ń gbádùn eléyàbú gbèjì yẹn ju jàbátá lọ àdẹ́wò ta tó kàn tí àwọn ẹ̀sáàbà yìí sìn so kọ́nà bá kó sànà wa so gbogbo ọ̀nà kọ́ọ̀tì wọn gbọ́ tẹlu mí náà nínú kò fẹ́ gbọ́ wàláì kò fẹ́ gbọ́ àìní gbọ́ ìní gbọ́ ìní gbọ́ ìní gbọ́ ọ̀nà ìdájọ́ fi mànà so ibà ní sí so ìròrí àfà yẹn kan náà ni wọ́n máa tẹ̀lé so gbogbo tí wọ́n ń tábà yẹn bá ń wí náà ni wọ́n máa wí yóò sì yóò wọ́n tẹ̀lé àìmí ọ̀tẹ̀lẹ̀ ní mẹ́rin ni ọ mẹ́rin náà ni gbogbo tó wá ń jíjà bàtà wá ń wí náà ló ń wí ẹgbẹ́ <laughs> tó já mẹ́rin nu ẹni ọ̀rọ̀ tó ń tí ń sọ náà lọ ń sọ yìí ó sì lọ tẹ̀lé jàbàtà so ẹnumí ọmọ wàláhì ẹnumí ọmọ ṣe nǹkan báyìí ẹwà ẹwà òwe ọkùnrin yìí wọ́n ti pò lákàrí rẹ pọ̀ ṣùkọ́nà bá kó sànà wa subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk lọ́dọ̀ àwọn afáwà tọrọ kí ọlọ́run mọ́sàbọ̀ àsán ẹgbẹ́ ìsìn lórí.